صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة لا النار أيها الإخوة الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته هذا السلام جل وعلا هذا قشر الله وباتي أؤمن عنه تلكي oníkàlùkù àwọn ọmọ ní láàyè gẹ́gẹ́ bí àti ìgbàlérò wà ní ìrìn àdàpọ̀ orí rẹ̀ ìlera rẹ̀ àánú rẹ̀ lórí wa tí ò ló kà ní. ọba yìí ní ó ṣe rọrùn fún wa láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ṣe àtìlẹ́bìtì abalẹ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ fún wa ní bàbá alá ìtòkùnrin akọ́nà ọ̀rọ̀ tó ṣe rọrùn wáyé kí á gba ọkọ̀ rẹ̀ láyé gbogbo àwọn ẹ̀ṣẹ́ olóde ti ní àṣìṣe rẹ̀ ọkọ̀ rẹ̀ nínú ìkẹ́ ọlọ́run lọ́wọ́ àti orí tó pọ̀ kọ́nà bá aṣíwájú gbogbo wa alẹ́lọ́wà Muhammad sallallahu alaihi wa sallam kíkà tìgẹ̀rẹ́ kiri mọ́ bá àwọn arábẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti ìwọ náà lápapọ̀ akẹ́rọ wa ní ọkùnrin àti obìnrin ọmọdé wa àgbàlá wa ṣe àfihàn rẹ̀ apájọlọ àwọn àlùfáà tí wọ́n ń darí ìlú mo àgbẹ̀sá ṣe àbọ̀ amọ̀tọ̀lá bákanná kí gbogbo wa fi àwọn kálẹ̀ náà bákanná kí àwọn àṣàyẹ̀wò àti àrètí ọmọ ọmọ ìgbà tó ọmọdé. آخر آخر السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa ní tí wọ́n jẹ́ àkọlé ọ̀rọ̀ wa láti ṣíra wa létí lórí tó dáná lórí ni pé irú ọ̀rọ̀ báyìí wọ́n ti wọ́n sọ fún wa láì ní ìgbà ìṣòro tó lọ tó jẹ́ ìṣèjì fún wa láàárọ̀ yìí àkọlé náà ni àfihàn ìdájọ́ ìgbésọ̀tẹ̀ náà ìdíyẹ́ tí ó àkàsọ̀rọ̀ bí tó máa àdìsọ́kàn àwọn ẹ̀jọ́ tí ó gbà wàkàtọ́ ìṣọ̀ àbáwọn nǹkan tó jẹ́ ẹ̀ka rẹ̀ àdìsọ́kàn àwọn ẹ̀jọ́ tí ó là àti àwọn ẹ̀ka rẹ̀ gbogbo ẹni àlàmọ̀ ẹ pé gbogbo ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ìkẹtọ́ pàtàkì ní ẹ bá jẹ́ oníṣúná ọ̀rọ̀ àdìsọ́kàn kò ní gbé sẹ́yìn kò ní gbé sẹ́gbẹ̀ẹ́ lójú ma pé kó ní ti fún mi gbogbo gba yìí torí dáhùn sí àlàáfíà àdìsọ́kàn ìyá ìtàtà òun ní ìpìlẹ̀ òun foundation tó kó tábàlì ti fẹ́ mọ́ tí foundation rẹ̀ bá ti dúró déédé ìtàn náà ti dúró déédé lẹ́lẹ̀ ní mùsùlùmí tó wá fẹ́ kẹ́sì òun dúró déédé ó gbọ́dọ̀ mú dúró ọ̀rọ̀ yẹn náà làwọn àbá tún náà lò rí jáwọ́ ọ̀rọ̀ ìmọ̀ ìtọ́fà àdìsọ́kàn wa. a tún ara wa létí alẹ́bá ọkọ̀ pàtàkì àdìsọ́kàn àwọn àjọ tí ó là àkọ́kọ́ bábá ní àlẹ́ àkéyíjà gbólóhùn ní èdè lárúbáwá ni àwọn náà ti lè máa gbọ́ báyìí ó máa ń gbogbo àlọ́ àti ìdá ẹni tó lò ó bíbí tó dá tó lò ó bíbí ẹ̀yìn àti ìdá tó dá ni ó bẹ́ẹ̀ lọ́kùn máa gbọ́ ní àgbẹ̀dẹ̀ká ọ̀mọ́tẹ̀ láwọn alákìídà ṣé yóò tún gbọ́ ibi tó wó lò síbi tí ó dá kí ni jẹ́ lẹ́lẹ́ nínú èdè lágbára ló wá wọ́n ní àti ìdá tó àlùwá láti gbọ́dọ̀ sàmàtì àkọ̀dá mọ́nà ọ̀pọ̀ wàkọ́wá wà á kàmá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn dé nǹkan kó ṣe nǹkan dáadáa kó fún nǹkan kó yí ṣáàtà kó yí kó ta àkókò nǹkan. gbogbo àwọn eléyìí ní ìtumọ̀ ìdílé àwọn òkú nǹkan mọ̀nkan ọ̀ṣọ́ àbúrú wà ìka ètò nǹkan tó lé eléyìí ló èdè yìí àwọn abájọ pé akpé ní èdè yìí gan ó tún ní pẹ̀lú ọ̀rọ̀ nínú káńkà àkídà nínú ẹ̀sìn náà pẹ̀lẹ́pẹ̀ ní tó di àdìsọ́ kẹ̀kẹ́ yóò yẹ kíkẹ́ yẹn lé nínú ọ̀kẹ́ àdìsọ́ kẹ̀kẹ́ ṣe ní ọ̀kẹ́ òkú ní sí àwọn nǹkan tí ó bá yóò fi ráyè bẹ́ẹ̀. ṣùgbọ́n tábà ní àlàáfíà nínú ẹ̀sìn tábà tó nínú èdè ìkápá ní ta ìtọ́kàn wa ta nígbàgbọ́ ń pa rẹ̀. ó lè jẹ́ tó ga ó lè jẹ́ tó ga ìlú láti rí pé kò sí ọmọ ìyẹn kan tó wà lórí ẹ̀ tó lò ní àfíà sàwọn àkáàrẹ sọ̀hí ásán àwọn àfíà ó lè jẹ́ àdìsọ́tẹ̀ tí ó gbádùn lónìí títí nígbà kan ọlọ́run ló dá wa. ní lágbára jọ́sìn fún àgbọ̀dọ̀ owó lókù fún. ó sì lè jẹ́ ike ní ẹ̀dá àdìsọ́tẹ̀ pé òkè ìlú àwọn káwọn máa bọ onímọ̀ fáwọn ọlọ́mọ òun ni ó máa sáré títí fáwọn ẹgbẹ́ ilé àwọn ní àdìsọ́tẹ̀. àdìsọ́tẹ̀ bàbá wọn ṣùgbọ́n ìgbà sọ ní àdìsọ́tẹ̀ nínú ẹ̀sìn òun náà ti tí ẹ̀sìn mú wá kí ká ní àdìsọ́tẹ̀ rẹ̀ lórí ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká gba àwọn ìlà ìṣẹ̀gbọ́ ká gba àwọn òṣìṣẹ́ gbọ́ àdúgbò gbọ́ ní ẹlẹ́sìn ní àgbàgbọ́ ìgbàgbọ́ ìsìnbámu kọ́lọ́wà sọ́wọ́n àwọn àlẹ́ kò ṣe fún àdúgbò àwọn ọ̀hún صلى الله عليه وآله وسلم إلى ẹlòmíì ni máa ti lòdì pé gbogbo àlàáfíà yìí àárín nínú alukur'an àwọn àbájẹ kó ẹkọ ní lánàá ṣe ẹ̀kọ́ ìṣẹ̀lá ìdí àpè ẹ̀kọ́ ló má dà kó pé ṣé nǹkan yẹn gẹ́gẹ́ ṣe bá a lè pè é sísá ní àlàáfíà òun náà ìmáà ìgbàgbọ́ ọ̀dà gbogbo àtìmáà nínú alukur'an wọ́n lórí ojú pẹ̀lú ọlọ́run lè lóko àti ìmọ̀ẹ́nu yá mi tó lè ní àyè òmìn náà ẹ̀yìn òmìn yìí nígbà tó lè ní àmínú tó lè ní àmọ́nù tó lè ní ìmìnú tó lè ní ìmìnú gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ kò ní láti ní àlàmìlà kò ní láti ní àtàwọ̀hí ìmọ̀lọ́lọ́kan ní láti ní ìgbàgbọ́. Sábà ní àdìsí rẹ̀ kọjú àlẹ́ẹ̀dìyà àwọn ìjọ tó là àwọn ìjọ olúlà nínú ẹ̀sìn yìí torí kò sẹ́ni tí yóò kó jọjọ tí ó níbi àwọn náà ò dá kò sẹ́ni tí yóò kó ìgbà àwọn ti parun gbogbo ìjọ náà ní pàtó mara táwọn yà ní pàtó mọ́ra táwọn wà lójú ọ̀nà wàkúlò yẹn tẹ̀ ìwà fúlá àbẹ̀láyìlá wàlẹ́yìnlá láàbùkí ìwòláwò ìlà òwe kálukú náà kò mọ́ra ṣe àwa la wà lọ́dọ̀ ọ̀la àwa lè là ná wa dá. ṣùgbọ́n tí ó sì yẹ kékeré bẹ́ẹ̀ ni pé yóò máa já wa náà lọ́sẹ̀ pé a gbogbo nǹkan yìí pọ̀ máa gbẹ̀yẹ̀ gbogbo ẹ̀ náà ló dà. èwo ló wá dá bẹ́ẹ̀ táwọn fi wá pé àdìsán kan àwọn ìkórè àrí o ṣe ẹ̀ bá tẹ̀lé. anáwó Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣe àlàyé eléyìí fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ káàpì mọ ewu níjọ gan gbogbo nílé tí a bá wo àwọn àhàdí kan tó pọ̀ tó wá lójú mọ́lẹ̀ tó pọ̀ èyí tó jẹ́ sọ̀rí fúnra rẹ̀ wà ńlẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ fúnra rẹ̀ èyí tó jẹ́ sọ̀rí ìrúlẹ̀lẹ̀ èyí pẹ́pẹ́ ní ta mú mi mọ́ òun náà wá sọ̀rí ìlú wà nínú àwọn àdéhùn yìí èyí tó jẹ́ rẹ̀ wà ìṣe yẹ pé ní alhassanu lè bẹ́ẹ̀ yìí sábà tún ní ìmọ̀ yóò di hasan gbogbo àwọn àdìsí yìí làwọn àfáfẹ́ ní àdìsí ìṣòro àwọn àdìsí tó wá sọ nípa ìpínyẹlẹyẹlẹ àlùkùnmọ̀ yìí. nínú ọdún bá alásùnmù mẹ́rin tó wà mẹ́ àbúrò rẹ̀ wà mẹ́ mọ̀ àwọn ìyàtọ̀ àbẹ̀tùnìyà náà wà mẹ́ abdullahi bin amadu bin aasi wọn bẹ abdullahi bin umar wọn bẹ asubu malik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ti gba àdéhùn yìí wá. ìkan nínú rẹ̀ nígbà tó ti sọ̀rọ̀ pé ní ìfarọ̀ kan ti yẹ wúlú ìlà ìdáàrú àlà ìdáàrú àtàwọn ẹ̀yìn ẹ̀fẹ́ kọ́. àmẹ́bí láwọn jù kan bá tòmọ́ra lẹ́nu pa wọn tẹ̀lé ànábì ìwà musa àlẹ́ ìsọ̀lá wọn pín yẹn lẹ́yẹ lẹ́yẹ lẹ́yẹ bẹ́ẹ̀ lórí mọ́kànlélí àádọ́rin ní seventy one. wọ́n bá ọ̀pọ̀tù nàkọ́ ọ̀rọ̀ àlejò láwọn nàkọ́ ọ̀rọ̀ ṣé báwọn yóò pàtó mọ́ra báwọn ń tẹ̀lé àdébí wa èyí sálẹ̀ lò. ànábi wọn pé àdá ìdílé pàtàkì àyìn nàkọ́ àwọn tó fi ẹ̀ka ìjọ onírànlọ́rùn tó lé méjì ní àádọ́rin ní seventy two àmẹ́jọ́ àgbà pàtàkì lẹ́kọ̀ọ́ àbí ẹ̀kọ́ máa alùpùpù àti ìsinmi mú àyè náà náà ní òkú ìyá sàlátì wà sàbọ̀ ẹ̀yìn náà fi rọ̀ wọ́n á pè sí mẹ́fà lé ní àádọ́rin ti sẹ́yìn tí oríṣiríṣi ìwádìí ló wá lórí tó bẹ̀rẹ̀ nínú rẹ̀ gbàgbọ́ gbogbo rẹ̀ inú ilé ni wọ́n ń lọ àwọn tó tún yẹlẹ̀ gbogbo rẹ̀ inú ilé ni lọ. ẹgbẹ́ ní bá ti lọ nínú ìyún àlejò ní tó lànà. ìlà wa ìyà àyà àtijọ́ kan náà ni ó là ó nínú àwọn sẹ́ńtírì àyẹ̀fẹ́ sẹ́ńtù ìnìwọ̀n ògbó àìgbódédé wọn lè pọ̀ jura wọn lọ gbogbo wọn náà ní nípìnlẹ̀ àìgbódédé àníbi wa ní àyà ẹyọ kan nígbà tó bá ní ẹyọ kan òun ò ní wọlé ìyẹ̀mọ̀ kí láwọn ọ̀pẹ̀lú ẹni tó bá dáńdá ìjọ tó lé kí ni ìjọ tó là tí yóò bá wọn níbi ìyà kò sẹ́ni ní bẹ́ẹ̀ tó ń yọ̀ là ṣe ẹni pàápàá tó ti ń béèrè pé sáyé àwọn ẹyọ kan yìí oríṣiríṣi ọ̀rọ̀ àti ìkọ́ anẹ́gbẹ̀ẹ́ wà ní àjàmọ́ à níbi ìwádà pé ó lè sẹ́ni àjàmọ́ síbò lórí àtàwádìí lọ́wọ́ àwọn ìlọ́rìsì bákan lórí sí bí ó ti lè méjì lórí ìbánidìmọ̀ wa ni wọ́n gbòòrè lórí ìlú wa ṣàlàyé dáadáa fún wa nígbà bàbá ti béèrè pé sáná wẹ́rẹ́ ọ̀kan àmì ni wọn á ná àyè ìjọ wọn á fi àmì àwọn tó bá dúró lórí tèmi àtàwọn sàhábà mi ti ṣe àwọn ni wọn là bàbá dúró lórí sáná ni wọn wá àtàwọn sàhábà mi lórí tèmi lórí àdìsọ́kàn àwọn fẹ́ àdìsọ́kàn wọn ní àdìsọ́kàn àwọn ẹ̀ṣọ́ tó là káyipé lórí ìjọsìn náà àwọn ìjọsìn wọn ìrún tó ń tì ní àwẹ̀ tó ń jà àti gbogbo tó lè àwọn ìṣẹ̀lẹ̀ bá yà wọn ìbáradà tó ń gbé pọ̀tì nàìjíríà káyipé lọ́wọ́ ni wọ́n ní hajj láti lọ ayé tó ń ṣe dáwà tó ń tó ní wọ́n ní ọlọ́run àwọn ọkùnrin wọn ní hajj ìṣẹ̀lẹ̀ pọ̀tì nàìjíríà ìjọ tí ó là sálẹ̀ ti ṣàlàyé rẹ̀ fún wa. ayẹyẹ àwọn ìjọ tí ìṣe tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ìṣe tí tí ànábì fi hàn sàábà lé lórí. ọlọ́wọ́ tó wọn wọ̀ sàá lánàá tó wọn nà ọ̀pọ̀ hàn ní sálẹ́bí náà ti sàlàyé rẹ̀ wọn ní àdíjẹ́. ànábì àgbáyé náà lè وإن هذا صراطي مستقيما ọlọ́run ní ojú ọ̀nà mi ojú ọ̀nà tó dúró déédéé òní kẹ́ tẹ̀lé ojú ọ̀nà ọlọ́ tó dúró déédéé ní kẹ́ tẹ̀lé aláàfẹ́ sẹ́yìn ìlú ṣùgbọ́lá ẹ má tẹ̀lé àwọn ọ̀nà oríṣiríṣi táwọn èèyàn tó máa dálẹ̀ pàtàkì ọkọ̀ bí kò máa tẹ̀lé èmi tí fi kó tirẹ̀ lẹ́nu ìyẹn náà wàá gbé yín ilẹ̀ sí ojú ọ̀nà tọ́lọ́ àwọn abájọ tó yá pé nínú ẹ̀sìn ìgbésà tó lọ́nà tó lọ́nà tó tó déédéé ó lò ní singular ẹ̀yọ̀ kan ọ̀nà ẹni tó dúró déédé ni nígbà tí ó ṣàlàyé àwọn tí ó sọnù àwọn ìgbéyàwó ló di oríṣiríṣi ìjọ tọ́lọ́ ní ká má tẹ̀lé ọlọ́run alátẹ̀tẹ̀lẹ̀ òṣùwò la ẹ má tẹ̀lé àwọn ọ̀nà olóyè túra obìnrin ẹ̀rọ afẹ́ ní ayáyé àti àdìsí agbọ̀nrẹ̀ kan náà ni wọ́n wà ìfẹ́ pé ẹyọ ọ̀kan náà yóò àwọn àní tẹ̀lé àwọn nígbà tá a rí ikú mi kọ́lá níbi wa ń mú àgbà ó fà láàyè fún un láti jẹ́ kí àgbáyé yé àníbà òṣùwọ̀n sọ̀tọ́lá kẹ́lẹ́ ni mo á lè ní. ẹnu ẹni tó fún èèyàn kọ́ ní ìtọ́jú tí ò sẹ́ni tó dàbí rẹ̀ ó fi tí ó yẹ kó yé yẹ ìyáálé fún wọn. nínú ẹ̀ lolùkọ́ ọ̀gbọ́dọ̀ tó mi rí gidi ẹgbẹ́ kó kàn kẹ́lẹ̀ kó yáálé ní ìjọba yá àwọn èèyàn yóò sì fún wọn. àníbà wa kọ àlàyé ìtọ́ wọ́ rárá wọ́n wá o akọ ọ̀tún ó fa àwọn o tó kọ̀ o ẹ̀ wọ́ o wọ akóòsì ó fa àwọn àlàkẹ́bílẹ̀ o náà wọ́ wọ́n wá fi ẹyọ̀ kẹ́ ẹ̀ wá tọ́ tàbí o ní sọ́nà orí rẹ̀ ọ̀nà ẹ̀tọ́ o tí ó tọ́ yìí o ẹni wọ́n mọ ẹgbẹ́ wọ̀nyí ọ̀nà ẹ̀ṣẹ̀ ìtọ́nù tí ó mọ pé àwọn ẹ̀ṣẹ̀ kan máa ń bọ̀ ọ́ bẹ̀. alẹ́ mi ṣe àlàyé ayé ìyẹn ló yí ẹlẹ́nu tó bá ń kọ́ fáwọn àbá àtún náà wọ́n tún máa eléyìí náà gbá adẹ́gbẹ́ kan tó rẹ̀ sí lójú ọ̀nà wọ́n tún máa tọ̀hún náà tún máa adẹ́gbẹ́ kan wọ́n tún máa àlà aláìní ti kọ̀jọ́ sí inú tó wá tó dá aláwọn onídẹ̀ jáde ó àwọn tó ń gbé ọ̀rọ̀ ọ̀sẹ̀bí tó náà ní ìlú ẹ̀tún ní ìlú dá ẹ̀tún náà ní wà ìtọ́jú àwọn ẹni pé láti òkú táwọn àfáà tún nílẹ̀ níbi tí wọ́n ṣàlàyé ẹyọ kẹrin wa. torí pé àlejò tó wà wájú wọn tó lágbára jù ẹni nǹkan seventy three nǹkan ló dá bẹ́ẹ̀ jẹ̀mọ́ ìwé òlọ́ọ̀dẹ tètè yìí sọ yẹn mú. sọfẹ́ wá ní nǹkan seventy three seventy two ló dá ìkan yìí ò dá àbẹ̀tẹ̀ kó dàtọ̀ bí júwe ìdí bá mú yẹn lọ sọ kí òun jẹ́ ìdí wọn. ìgbẹ́yìn tó wà ní ẹ̀wà tó bá jù bẹ́ẹ̀ lọ seventy two ní ìrọ̀lẹ́ tó bá ẹyọ ọ̀kan ló dá bóò láti ẹyọ ọ̀kan bóò láti máa ní ọ̀kan wọn ìyẹn láti mọ̀ pé àkọlé ọ̀rọ̀ ayé àkọlé pàtàkì ni. tíjọpọ̀ wa ìdí ò bá lọ́wọ́ lọ́wọ́ ti gbọ́ bí yóò tó náà rárá o ọmọ rẹ̀ dùkú táwọn afẹ́rẹ́sì tó láyé ní kékeré. náà bákẹ́lá wa lọ́nà àdìsí àdìsí ìdí ìdí ìdí ìbádùn ìsáàlìyá rọ́ọ̀lì àlọ́ àánìyàn alẹ́ bá fi sọ̀rọ̀ tó láń ṣe wá àti fún ara wa ti ká lóde ṣe fún ẹni pé alẹ́ kò fi sọ̀rọ̀ láti yí ẹgbẹ́ tó ní àmì mú ọ̀tún ní abẹ́lẹ̀ kọlàfà ọ̀rọ̀ ṣètò ilẹ̀ ìmàgbé yìí ẹwà yìí wọn kíló bá mẹ́rin tẹ̀wá àti pé kọ́ sọ̀rọ̀ tẹ̀síwájú pé ìgbà òwò ẹ̀yẹ́ ìsinmi ìlú ẹ̀kọ́ tọ́lọ̀ ń bá ní kẹ́mi rẹ̀ ń kún ní àrùbí kan sábà rí ẹ̀kọ́ àwọn wítínẹ́sì kẹta lórí ìjọ ikú àwọn làwa ní ìlú pàtàyà ọ̀sẹ̀ lápá kékeré ọ̀ àlẹ́bí ní oríṣiríṣi ọ̀nà lórí ìtumọ̀ pé ìmọ̀ yàyẹ́lẹ̀yẹlẹ̀ kò ní mọ níwọ̀n kí n fi kú àdéhùn iye tí ó padà pépé ó pépé ó pépé ikọ̀ kan náà tún máa gbọ́ mẹ́nu. táwọn ẹgbẹ́ ló tẹ̀ lọ́kà ẹgbẹ́ pé tí wọ́n ń wo mẹ́wàá rẹ̀ abẹ́ ẹ̀kẹ́ nínú kóòtù. àlejò òfin bí ẹ̀rọ yìí wọ́n ní kẹ̀mí ìrọ̀ oríṣiríṣi yọrí sí ìyapa ní òmùrù wa. gbẹgbẹ́ pàṣẹ ìjọba pé àlẹ́ òmùsùn náà ti ìdí ó là ní pépé kòtò kíyẹn o. ẹ̀ka ti gba súnà mi wà súnà ti mọ̀kànlá àṣìṣe màdìyẹ mi bá ẹgbẹ́ fún àwọn àlùfáà tó sọ yẹn yìí ẹni pé láti sọ pé ká gbá mú yìí òun náà lọ sọnù àdìsí ní ìpè máa ń àlẹ́ ìyẹ́wò ṣáàṣáàrì nítorí àtàn sábà ní òun náà ní ètò dúró déédéé eléyìí bá a sọ wá sí pé láàbì máa àkídà àdìsọ́kàn àwọn ẹni tí wọ́n là látara ọ̀rọ̀ bá ti rí ìdarí fún àtúnlá náà làwọn ti fi àdúrà rẹ̀ sọ́lá tó fi lẹ̀. ìbéèrè tó wọ́n fi wáyé ni pé à ń sọ pé àkídà àdìfírikọ́tà nàìjíríà àdìfọ́kàn àwọn ìjọ tó là. ìgbà náà àwọn afá fúnlé ní wọ́n lọ ní àkídà tó sàlàfíyà àkídà sàlàfíyà ẹnu náà tó ní wọ́n lọ ní àkídà tó àyè tó nẹ́tí ẹnìjàmọ́ àkónàbí kọtíra. jẹ́ ti ṣe kò tètè ní ìrọ̀ rahmatullah ndị sákìdá àwọn yàtọ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta tá a pè yí kò yàtọ̀ orúkọ kẹ̀kẹ́ yẹ pé orúkọ tá a pè ní ọ̀tọ̀ àwọn kẹ̀kẹ́ náà ni wọ́n náà di àwọn ẹ̀jẹ̀ tó là

àsàlàfíà àjẹsọ́nà tó wà ní ìjàmọ́ra àwọn mélòó là ń bí fàájì àwọn mélòó ni àwọn ọ̀kan náà ni torí pé àwọn sábà láti jọ́ọ̀jì sílẹ̀ sílẹ̀ gbé dání àjùmọ́ òṣìbárò bàbá àríra òṣìbà àríyí inú olùdíra wọn jẹ́ òṣèlú ìfúnmiya wọn ni wàlàfà òṣèlú wàlàfà òṣèlú ìtúbùnà àríyí ìjàmọ́ àtú jàmọ́ àbánẹ́bí sọ sáà fàmílì sàkùnkà àwọn eléwà lórí jẹmọ yìí kéde lẹni mọ jẹjẹ o ẹjẹ jẹmọ yìí ni jẹmọ mo ti jẹmọ ìyàlẹ rà ní jẹmọ mo ti jẹmọ gbogbo máa yìí o kéde yìí o ìgbà mi jọ́ọ̀jì pé àwọn jẹmọ sáré mi sọ ni alimami bàbá hari ẹni hom ashabi muhammadu sallallahu alaihi wa sallam àwọn sábà ní ìyá àwọn olùsọ̀rọ̀ náà máa gbé kálukú lé àjẹmọ́ lọ́nà fúnra wọn jọ yìí tí lè bá ti fọ wọn tán sọ̀hábà lórí ọ̀rọ̀ àdìsọ́nà ni lórí ọ̀rọ̀ àjọsìn ni àdìgbòǹgbò àlàámọ̀ ẹ̀rọ rẹ̀ sí wọn tó bá ti yàtọ̀ sí wọn wọn yìí ìjẹmọ́ àdáńsọ̀. àdìsọ́ ni àdìsọ́ nẹ́tí mo bá yọ àwọn àwọn. àdìsọ́ mi bá gbàgbà ti pé àwọn sọ̀hábà láàbùmọ̀ wọn jùmọ̀ ká ń sọ. ọ̀rọ̀ àbáńkọ́lọ̀ ń bá akẹ́ gbogbo wọn wà hún àlè tó ní sí ìpàdìjàmá káwá ń tẹ̀lé àlè tó ná àwọn sọ̀hábà làákùn pé ìlànà sọ̀hábà lẹ́nu ìṣẹ̀lẹ̀ ni. fàmílà mi yá kò dùn mí yìí mọ́ ẹnikẹ́ni tí ò bá mú ẹ̀sìn ìṣẹ̀ lọ́dọ̀ tí wọ́n kàgbọ̀yé torí báwọn ẹ̀jọ́ tó dàbá rẹ̀ nílẹ̀ ń tẹ̀ tí bá ń tẹ̀ tí ní àtọ̀ sọ̀hábà ni àmàdúlà anábìlẹ́nikẹ́ni tí ò bá mú ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ tí wọ́n pàápàá jùlọ ọ̀rọ̀ akọni alimọni bàbá tí o bá mú lọ́dọ̀ wọn pàkọlẹ dọọmù láwà padà orí àná ló wà ó oníbíyà kódà kánú mọ fọlá wọn ní alùsùnà ẹ máa ń lọ fọlá lálùsùnà akọmọ ní ọmọ súnà àfa súnà ẹlẹ́yà sí ẹlẹ́yà súnà ẹ bá kojú rẹ lọ sí lánàá ẹni bá yàtọ̀ fún ẹ̀kọ́ hábà ẹ̀ ṣe alùsùnà bàbá ní ẹnikẹ́ni tó bá fi mú tiẹ̀ tó yẹ kọ̀tún lọ onímẹ̀yà ni wàkó lòmílẹ̀ àti sọ̀rọ̀ àlà gbogbo bíríàtì ní àná ni ọ̀dọ̀lá àlàkò àkùkù háàbì náà àwọn ẹni àná tí wọ́n lọ rẹ àìpẹ́ ní onímẹ̀yà làwọn kírúkọ́tù tí wò ní là ìnà àbáwọ̀ pé ní ìyàtọ̀ àfẹ́ àkùnrin kébè tó rárẹ̀ pẹ̀lú pé nínú ìjọ mi náà ni ó wà tó ń rí lànà tí ò tọ́ tó lè fi yá pé àdìkọ́ kan wá ó gbọ́dọ̀ jẹ́ àdìkọ́ kan sàábà torí pé àwọn náà ní àjò súnà súnà tá a fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ ìdí àwọn sàábà tí wọ́n wá. sheikh sọ́ọ̀lì fọ̀zá hafizahu allah ta'ala àwọn náà kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ alimami barbahari pé mọ́làm yá kùnú nínú wa ní sọ̀há àbátí ẹnikẹ́ni tí èèbá mú ẹ̀sìn ẹ̀ lọ́dọ̀ àwọn tó ti síwájú wa sáàbí àwọn ẹni káwọ̀ kọ́ ṣe alẹ́dínà hùwù nákọ̀ wà kò sí báàrí wà tó nà ṣé pé ọ̀rọ̀ náà ti dà kọ̀ án tó náà nígbà gbogbo ọ̀túnlá tí ṣe ìṣesí rẹ̀ tó fi lé àwọn tí wọ́n gbà wá fún wa ní ẹnikẹ́ni tí èèbá ti ń rà náà wọn. فليس هو على الحق òbí lórí òdodo kódà bí ìjà láwùjọ kódà bó ní ẹjọ́ onísúnlẹ̀ láwòrán lọ́kùnrin tàbí lóbìnrin òbí lórí òdodo. fáìlì àtọ́lá ní sí mọ́kànlá ní kòlòkò lóṣù tó wá sí mẹ́ta kẹ́dùn ìfẹ́kọ̀ọ́ wá sí bàjẹ́ bí èèyàn búkan láwùjọ wa lé mẹ́tàn sábà lọ́kùnrin lọ́dọọdún àǹfààní jẹ́ pé ya pé ní ẹni tí sábà sọ̀rọ̀ ìfẹ́ gbé dání ló fẹ́ bàjẹ́ kí ló ti gbé dání náà lẹ̀sìn òun náà ní tọ́lọ̀ wa lọ sára tó fi rán lẹ́yìn èyí tó wá lẹ́yìn kẹ́ ìbàjẹ́ ara tẹ̀ ló bàjẹ́ ọlọ́wà sọ́nà sára ó ní ìṣẹ̀lẹ̀ àdúgbò mọ́ra òkúra àwọn tí wọ́n ń gbógun ti tọ́lọ̀ àti tòkí ìṣẹ̀lẹ̀ ọlọ́yà fún àtàbí ilẹ̀ yẹpẹrẹ náà máa jẹ́ kò ní lórí pé kí yẹpẹrẹ ara rẹ̀ ní níbi kíláàsì bá ara rẹ̀ ọlọ́wà ni kákọ̀ wọ̀ wọ́ọ̀rù làwọn àtùbá ń náà ánà ọ̀rọ̀ sí ṣe ní àtàwọn òṣìṣẹ́ ní yóò borí gbogbo bẹ́ẹ̀ ni ẹ bá tó wò ó ṣe kọ́ńtọ̀ rẹ̀ tó lọ wákàtí mẹ́wàá tó fi dọ̀ lọ́tọ́ sọ gbogbo tó kọ́ ẹ̀sìn tí ó ẹ̀jẹ̀ tiẹ̀ lọ́nà ọ̀rọ̀ kan náà àti tòjíṣẹ́ rẹ̀ ní òyìnbó. Ṣẹ́ni tí wọ́n ti ń bẹnu àbẹ́yàn sọ̀hábà tí ò mú lánàá wọn tí ò lo àdìgbọ́sọ̀ tí wọ́n mú gbé wá. Ìtọ́lọ̀ ń pinna wọn ní ẹ̀sìn ìbánidúgbẹ́ bàjẹ́. Bàbá padà àdá ọ̀gá ọ̀rọ̀ ọ̀tún. A ní àwọn ọ̀gá ẹ̀sìn sọ́jẹ́ ọ̀sán ọlọ́run. Bàbá òṣèlú sọ́jẹ́ ọ̀gá ìtọ́jú àyẹ̀wò ní ìtọ́lá ti Islam wọ́n fẹ́ ba Islam jẹ́. nítorí ẹ̀ dáhùn yà á ní ìlà tẹ̀lé àbí ìhà jẹ́ fi mú ètè burúkú yìí wá. nígbà tó bá tún sọ̀rọ̀ náà sáábà ẹ̀rí nǹkan bí ọdún kan sẹ́yìn àbọ̀dún méjì àbúrò rẹ̀ rà lórí ọdún yìí ó mú anẹ́sùn mọ́lìkì àwọn tó lè kọ sí àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọ̀rọ̀ yìí sínú ìwé wọn bí àwọn àlùbùkárì àmúṣìlì yóò máa sọ̀rọ̀ tí wọ́n lé ọkùn kan nítorí kí láti fi sáfẹ̀ sí ọ náà lè ákìlì ayìn yẹ́sùlù mẹ́jẹ̀lì sàkiri wọn lè sàkọ̀ jìnnì wọ́n ti mọ̀ báwa kan gbogbo báwo wà yí pé kí náà sábà ṣe kíni kí náà ṣe sáà tó pé kí bàbá ṣe ń ṣe ìyẹn náà bẹ́ẹ̀ gbógun pé àwọn tẹ́ ń pè wùlọ nígbà tá a bá dé sí sábà ń pa kò wọ́n ọjọ́ àgbà ń pé ẹ̀rọ sí ìṣèlú lọ àbùkù náà ló bá bẹ̀. wọ́n ń ṣe lẹ́yìn hàtà yẹ kó làbùtìlá àwọn àmì kẹ́lẹ́ bá àríwá jágbà àwátà tẹ̀lé kábàbà àwọn tí àwọn ẹni ìṣíwájú afẹ́fẹ́ ni sọ̀bílẹ̀. wàyẹ kó làbì ìṣòro àrùbọ̀ kásìlè bá wọ́n kúrò kẹ́lẹ́ rí bá wọ́n kúrò níbi tá a rọ̀ mọ́ mílẹ̀ kìtà náà níbi ọ̀rọ̀ náà irú èdè bẹ́ẹ̀ làwọn èyí ń dá ṣùgbọ́n àwọn èyí ń bá gba pé káàkiri máa jẹ mọ́ ẹ̀sìn ní ẹ̀sìn ní sọ pé ká tẹ̀lé àwọn náà ni ẹni àlìmọ́mù Ahmad àwọn náà sọ pé òṣòro lè tún náà tẹ̀lé ń dáná ẹ̀bá wọn pé oníkùn náà ni lọ́dọọdún wa ó lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì báwọn pé ẹni yìí ó dúró lórí súnà alẹ́gbẹ́ ní áfíríkà súnà sí wọ́n jàmọ́ a olú ẹni àtàmọ́sọ̀tò màkánà alẹ́ yìí àti àbọ̀ wà fún ìlà sí ọlọ́lá wà ní ọ̀dọ́ kéèyàn wá ní mọ́ ìtàn sàábà ṣe àwọn ẹlẹ́ni ìṣíwájú wa àwọn ènìyàn tí yóò là sánú mi sọ fún wa àwọn ọlọ́run sọ fún àlùkòrá ní pé làkọ́ni ọ̀bí ọgbà ọ̀ ayé mo mi ní ìfìwà ìrúlẹ̀ kàtàkà ṣáàdàrọ̀ ẹ̀nà ọlọ́run sọ fún fáàmù mi ní kí wọ́n bẹ́ẹ̀ tẹ́jọ́ ń búra tẹ́jọ́ ń lọ́wọ́ ara yín lábẹ́ ẹ̀dì ọlọ́run ti yọnu sí wọn. àwọn ọlọ́run sọ pé ọ̀fà àbíkú náà والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه àwọn ẹni àkọ́kọ́ tọ́lọ́ náà ti yege àwọn ẹni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ láti sọ́kàn àdìsọ́kàn ti mú wọn báyìí náà ló gbọdọ̀ ní gbọdọ̀ ní àdìsọ́kàn mi ti kó dàpọ̀ sí sí wọn torí pé torí pé àwọn ẹni ọ̀la àwọn ẹni tẹ́ àdìmọ́ ọ̀la sọ̀kì ìgbòho ọ̀gá láàrin rahmatulah alayhi ọ̀kan nínú àwọn ẹni ìṣèwádìí wọn nínú àwọn àfa àtàǹkọ́ pé àfa ní ìsìláàmù iná tó lọ. wọ́n ní kọ̀díjà alákọ̀ọ́bùlà àlàmì ìnà sọ ìpàkàtà òṣòro rọ́tà bíi. wọ́n ní àwọn àjọpọ̀ láyé wọ́n tó líle kọ́lọ̀ ń kú lọ́wọ́ ọlọ́run ti ṣe wọ́n lẹ́ni tó wá fọ́ ẹ̀sìn tó fẹ̀sìn múlẹ̀ fún wa. àdúgbò kàtà tẹ̀lé wọ́n ti bá wa múlẹ̀. ìyẹn nínú mọ̀tún ti fi sọ́nù ọ̀rọ̀ rẹ̀ sí ní ìtẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn wa ẹsẹ̀ ní nta ṣe kalẹ̀ ní wàlá tẹ̀gbẹ́rù ẹ̀mọ́dà ti nílẹ̀ lọ́sí. wàkọ́lì kù wọ́n kan lọ fẹ́ nínú àwọn àbàdì kan ti tó yín fẹ́ bí béèrè kan lọ fẹ́ béèrè bí àdúgbò kan ní wọ́n ti àmì ló sí ti ní o wà á nǹkan àkọ́kọ́ ọjọ́ tí ìyẹn ni bàbá yìí sọ pé ní ọlọ́run tí wọ́n sọ ẹ̀sìn fún wa ni wà fọ́ra fà á ní ànìhùn kẹ́yìn ẹ̀jẹ̀ mọ̀ á nìyí ọlọ́run ti gbé kúrò fún ọ̀tẹ̀ àti èdè àwọn alábàákù ní tàmásókì níbi iṣẹ́ ìrìnàjì orí pé àwọn ẹlẹ́gà ẹ̀sìn mú dáadáa àwọn sàhábà yìí àwọn tàbí àwọn àdúrà tàbí àtàwọn àfẹ́ẹ̀sì fẹ́ jẹ́ àfáà súnlẹ̀ gidi. Ana bẹ́ẹ̀ sì mú ló wà ìlànà wọn la gbọ́dọ̀ sọ àwọn la gbọ́dọ̀ tẹ̀lé fọ̀tìfáàlì àbáàlì sọ̀hábà tó wà tàbíyì àwọn náà ní ìlànà àwọn sọ̀hábà tó là fún wa ìlànà tàbí sẹ́ńdẹ̀ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sọ̀hábà àwọn àbá àtúnlẹ̀ àwọn ni wọ́n ń tọ́ èyí tó àbúrò ní èyí tó àwọn oníṣẹ́ ìjáde pàṣẹ àná òṣìṣẹ́ sábì tẹ̀lé àtijọ́ àwọn ìjọ tó là yìí pé torúkọ àwọn ẹbá sọ orí padà lẹ́bi fi ilẹ̀ fún wa wà kọ́tù ní màfá òun tó wá ní fá àwọn ẹnẹ́nà pápájáko náà nì náà jà mú láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti fi sáré mi múlẹ̀ lórí ọ̀rọ̀ àdìsọ́tìsì lórí ọ̀rọ̀ ìjọsìn ní láti tẹ yẹkọjẹkọ fún wa pàrọ̀kú bèbàrọ̀ rí wọn gbé ha wọ́n rìn lórílẹ̀ wọ́n rìn lórí omi nítorí kíni fi ittibāʿi mā sharaʿa ar-rasūl al-Muṣṭafā láti pé àdìsílẹ̀ ti fún wa o lórí ọ̀rọ̀ ẹ̀sìn o tí ó fi jókòó ẹ̀rọ afáàní nínú àwọn àfáà kiri láwọn àfáà tún náà àwọn àfáà tọ́lá tó lọ gbá lórí àdìsí kan tó wá yóò gorí omi yóò gorí ilẹ̀ yóò yà mẹ́ yóò tù láti pé torí ọ̀rọ̀ ẹ̀sìn kò jù múlẹ̀ ìyẹn ló bàbá àfáà ń bẹ̀ẹ̀ tẹ̀ láwọn ẹni ìṣúra náà lórí ìfáà sínú kò lè bóyá pé àwọn tó pèsè fún lọ́rọ̀ hmm. àbákọ ara wọn ní àbírò orí tí wọn lẹfẹ pẹpẹ ìṣòro àdìgbò pẹ̀lú ìkọlà ń sọ àbáláwọn ilé ìyàwó tó jẹ àpá àgbègbè ní sátẹlẹ àti pé láyé rìn jù lóhùn náà ádùkú ìlà ara wàhálà ìtàlẹ́ fi ṣe ni wọ́n dúró lé lórí fún èkó lórí ẹ̀ fún èsì lọ́bí iṣẹ́ ẹnu tí wọ́n tí wọ́n ìjọba fẹ́ ní ọ̀rọ̀ àdìgbọ́n tẹ́lẹ̀ ìjọba fẹ́ ní ròrí ni ìlú wọn náà ti wà fífẹ́ bí àwọn àyàn àtẹ́sílá pẹ̀lú àṣà ìrọ̀ tí ó pàwọn sí ròyìn bí ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ tó ní ìṣètò lára àdìgbọ́n ìró ẹ̀yìn kọlá ní ká tẹ̀lé ṣùgbọ́n àpàtẹ pé kí lọ́lọ́run wí sílá lórí sọ ẹ bá wa ṣàlàyé rẹ̀ àdìsọ́kàn tiwọn náà làwọ́rọ̀ tẹ̀lé ẹ̀wà àdìsọ́kàn àti pé kọ́sọ̀ ní àyíyá bàbá jòkó fi bẹ́ẹ̀ lọ ìgbà yẹn ara yẹn lẹ́yìn lẹ́yìn tó pọ̀ jù níbo láti mú gẹ́ ṣé tó ní ṣe pẹ̀lú ọlọ́ọ̀ni àbí tó ní ṣe pẹ̀lú tẹ́ra ọlọ́ àbí tó ní ṣe pẹ̀lú bóòlù àdéhùn tó lórí àbí tó ní ṣe bóòlù àbá kọ̀ọ̀kan tó àbà àti kọ́kọ́ láàánú tí tí ó ṣe lọ́jọ́ ìdílé àdìkíyàmọ̀ ẹni pé ní tó pọ̀ ní ṣùgbọ́n títà àkọ́kọ́ra ni pé ká wọn lọ́dọ̀ àwọn àfáyẹ̀sì sábì sọ̀rọ̀ tàfíì àkídà ká mọ̀ wọ́n eléyìí àánú fi kọ́ ìlànà àwọn ẹni ìṣíwájú. bákan náà báwa tí a ti lè kà àádìí gbìyànjú táwọn àbá àti ṣe já ń tẹ́rẹ́rẹ́ lórí ọ̀rọ̀ sí àdìsọ́kàn tó dáa fẹ́ ká ní àdìsọ́kàn àwọn ẹ̀jọ́ tí ó là yìí tó bá ń tọ́lọ̀ ń kọ́ mú sánẹ́bí mú wá sàn sábà dúró lórí tó bá mú. àwọn tíra kọjá ń tẹ́rẹ́rẹ́ táwọn àbá ọkọ̀ ní ìmọ̀ ìwà àti lásìkò tí àwàyí tí wọ́n ti yé máa kọ́ àwọn àbá àtún náà àwọn àbá gidi tó rọrọ̀ àdúgbò kan wọ́n ti ṣeré kà wọ́n ti kọ́ ó ti tó wọ́n yé máa kọ́ àwọn mọ́kẹ́lá àwọn ìṣúní wà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ àdìsọ́kẹ̀ tí wọ́n ń sọ lásìkò náà fi rí rẹ̀ àwọn tí ti wà tó ti tẹ́lẹ̀ tí tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ láti kó tó wáyé àìwó tó lélẹ́yọ́ àwọn tó gbé kọ́lá nu wọn láyé tó kọ́lá ti ṣàlàyé eléyìí lápò àdìsọ́tẹ̀ gidi òyìn gbọ́dọ̀ kú lórí eléyìí ògbọ́dọ̀ pé lè pàdé ọlọ́mọ bá rẹ̀ látàyè ìjọ wa náà ló ti wà bẹ́ẹ̀ ìwọ náà wà gbọ́dọ̀ kó tuntun lórí ọ̀rọ̀ tí ní jẹ́ ọ̀rọ̀ àbíyá wọ́n bá kọ́ níjọ kó kẹ́tọ́ tó sanwó oṣù náà gbọ́dọ̀ kó tuntun ìwọ tó ń kà bọ́ bá ti kélé tó kà ní ọ̀ gbọ́dọ̀ ló ti ṣe tòrọ́ àdìsọ́tẹ̀ ó tó bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ àwọn àdìsọ́tẹ̀ burúkú ó ti wà láwùjọ tí ń da ìyí tí ojú òdòdó rú nínú àwọn tá a lè sọ fúnra wa díẹ̀ nínú tó láti rí àdìsọ́kàn àwọn àwọn ẹni ìṣíwájú àdìsọ́kàn àwọn ìjọ tí ó là nínú àwọn tíra díẹ̀ láti sọ fúnra wa sí òṣòlè sọ́nà àti ti àyùmọ́ Ahmad rahimahullah ta'ala òṣòlè sọ́nà ìbẹ̀wò ní kóòtù ọ̀rọ̀ lẹ́ẹ̀ka pé asọ́nà tó ń dáná. أتمسك بما كان عليه أصحاب محمد صلى الله عليه وسلم فكان عمر أنا فترة السنة في عام فترة فترة السنة لنثير من تبع لنا يرى العقيدة والعقيدة ọ̀rọ̀ àdìsọ́kàn bákanáà alìmọ́ ọ̀kọ́tù ìsọ̀lá àwọn náà kọ́ kìtàbù ìlànà àti mú àbíṣẹ́ ìgbà àní àtọ́lọ́rọ̀ àdìsọ́kàn. àtọ́ àpẹtẹ wọn ní àtúnná ọkọ̀ alàkàlálù amẹ́ fún àbí áàtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn àfẹ́ ní ìṣíwájú. bákan náà ṣẹ́ẹ̀kì sunna ti àjùmọ́ alibar bahari wọn wà mẹ́. bákan náà ọkọ̀ dè má tún àbí zẹ́jì kọ̀yọ̀wá ni ọkọ̀ dè tíra fíkìú ni tíra yìí ọ̀pọ̀lọpọ̀ ilé kẹ́wọ́nẹ́tì máa ń lò ṣùgbọ́n bùkọ́ dímọ̀ rẹ̀ ọ̀rọ̀ àtọ́síwájú rẹ̀ ọ̀rọ̀ àdìsọ́tẹ̀ tó yẹ kóró wà láì ti bẹ̀rẹ̀ torí kí ní fà ní àrọ́fíìkù àyíkútọ́ rí kí dáadáa tó ti gbàwẹ̀ dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ àdìsọ́tẹ̀ dàrú rẹ lọ pé tó bá tún dáadáa tó bá tún ṣẹbọ lẹ́yìn tí ò láti sọ́kẹ̀ kí gbogbo tó ṣe lóòótọ́ mọ́ ẹni yóò mọ ìbàjẹ́ ni bàbá kú wa ọ̀rọ̀ tàwíìdì níbẹ̀ níbi gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àpá bákan náà nínú rẹ̀ náà lábìrí àtúnyà àti kọ́tù náà níyà ní àlàfíà tó kọ̀ àwíyà àlìmọ́tò kọ̀ àwí pẹ̀lú sẹ́yìn rẹ̀ tó gbajúmọ̀ nínú àbẹ̀yìn sí àti ànàfì rẹ̀ gbajúmọ̀ dáadáa lọ́dọ̀ àwọn sáyẹ́ǹsì ẹ̀yìn táwọn àpá ti di sẹ́yìn rẹ̀ látàyè jọba àti láyé láyé tó táwa yẹn bákan náà القدامى قدامة المقدسي فكان العقيدة الواسطية في الإمام ابن تيمية رحمة الله على الجميع ترى ابن تيمية ترى عقيدة أخرى ترى أبي الفاس لا تماكا فكان ترى شيخ الإمام ابن القيم الجوزية ترى الأولين كمان أخرى فكان ترى عقيدة أخرى أصحاب الحديث ti àbí Uthman àsọ̀bùnì náà bákan náà àbíyá fún àbìdàwò àbíyá yìí wọ́n ní bàbá yìí kọ́ tóbi sọ̀rọ̀ àdìsọ́tẹ̀ gidi ó bẹ̀rẹ̀ pé tàmásìlá ti hàbìnì láì wàtẹ́bì ìhúdá ọlátàkùn bèrè ẹ̀yà ńlá aláka tó kéré o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà láàyè ẹlòmíràn tó náà kọ́tọ̀ ẹ̀ lórí ibùdó tẹ́lẹ̀ àwọn náà lórí làmíyà wọn làbáyé àmàdáàbí wà àkèdá ìròyìn kọ̀ọ̀dúdá mọ́rin lè ti gáyà ti ẹ̀ka lò nàbí orin mẹ́rin ní ẹgbẹ́ mẹ́rin ní ogún ni kílódé tó ti dé lórí bẹ́ẹ̀ kó lè bá àdúrà ha tó ń jẹ́ ọ̀rọ̀ àdìsọ́kẹ̀ kó wọn lè tètè mọ́ ara àgbẹ̀yẹ̀ tó àwọn afá ṣe nù bákan náà ni àjọyọ̀ nǹkan kẹ́yẹ́ àwọn náà ń tẹ́ra wọn tó pọ̀ tó pọ̀ gan ti àwọn tí nù ní yàtọ̀ ìgbìmọ̀ kẹ́yẹ́ ọ̀nà ni àṣẹ̀rí abú ìmọ̀ àjòjì ọ̀nà wà ń bẹ̀ bákan náà àwọn tíramì náà ti ó pọ̀ ti kárì òṣèlú ìtìkọ́ọ̀dù ti àyìnmọ́ àlàlàkáàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra àwọn àfẹ́ẹ̀sì látàtọ̀ tíra àwọn àfáwa ti ṣe muhammadu bin abdul wahab ìkìtàbù tàwíì àti sólù tàlàtà nàwákìlì islam alukọ̀wáyé làárúbá káṣù ṣubúhá láwọn àti rẹ́ẹ̀sì káàkiri ìlànà àwọn sálà. ṣé káṣọdé òní pé ní àdìsọ́kà àwọn ẹni ìṣíwájú ó ṣe pàtàkì láàárín ìgbọ̀nà wọn bí láti máa rí. ibi tá a wà sí. bákan náà tí wọn náà bá gbọ́ pé àwọn tíra yìí ní fẹ́ẹ́ ṣe lálàyé o wọ́n ti rọ̀ bá nínú tíra àwọn àbá ìdí tó yẹ kí ìwọ náà wà níbẹ̀ ni bákan náà tí wọ́n náà bá jẹ́ ẹni tó lè dá nǹkan kan wàá gbìyànjú láti rí àwọn ìṣẹ́ra yìí díẹ̀ aṣọ fúnra wa yìí ó kù jáńtẹ́rẹ́ náà gbìyànjú táwọn afáàṣẹ láti ṣàlàyé àdìsọ́kẹ̀ tí yóò dáa fún wa. ẹ wá rí tó ní ṣe pẹ̀lú àtọ́lẹ̀ àfẹ́dà àwọn karakitaristics àbí kápẹ́ ní àwọn ẹ̀ka tí àkídà kíríkọ́tì nàìjíríà tó ní òun lélẹ̀ àmì táàkùn wọn pé àkídà gidi ni. àkọ́kọ́ ni pé àkídà tó tàwùkìfìyà ọ̀rọ̀ àdìsọ́kàn tàwùkìfìyà ni tàwùkìfìyà ni pé ìtọ́wálá tọ́dọ̀ ọlọ́run làdá ìlànà ìlẹ̀kàtìkì. kò sí nǹkankan fún ẹ̀dá tó náà lè mú wá mẹ́fà náà lélẹ̀ gbogbo tó bá jáde sọ́kẹ́ àtọ̀dọ̀ ọlọ́run yóò ti wá tó bá ti wá látọ̀dọ̀ ọlọ́run yóò lẹ́yìn ìmọ̀ inú kùránì láti mú ní àbínú kíni ọ̀rọ̀ sọlọ agbọ́yé báwọn ẹni ìwà ti ti gbọ́yé gbogbo nǹkan tó ọ̀rọ̀ àdìsọ́kẹ́ ibi tó gbọ́dọ̀ tó bá ti yàtọ̀ sí

yóò mọ wá látọ̀dọ̀ mi tí mo yóò wá nínú kuraani àbí nínú sunna níbi àwọn ọ̀sánlá ọlọ́run pàmò ń tẹ̀lé àwùjá ayá ẹ̀ tó bá tẹ̀lé ìlànà tó wá látọ̀dọ̀ mi o falakawuna aleji wala yasanu àwọn ẹni wọn ní ní bẹ̀rù gbọ́dọ̀ láyé àbúlọ bákan náà wala yasanu wọn sì ní yẹ ní ìbànújẹ́. ó túmọ̀ rẹ̀ ni pé ìdí ó jẹ́ ọ̀nà ọ̀la wa lórí àdìsọ́sìn wa ni lórí ìjọsìn wa ni ọlọ́run tó dá wa náà ni ó sọ fún wa. ọlọ́run ìmánú àtàbíláyé ni sábìláyé lò àpèjúwe ti sàárín ara wa ni pé bá bá ra nǹkan tó pàtàkì àwọn òkú bóun náà ṣe ní lò ó ni ó bá ti ṣègbè. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá tó kéyìn tó jù lọ onídọ̀rọ̀ ẹ̀sìn wa torí pé wọ́n lè bọ́ gbó orí ti láyé ó ti padà wọ́ọ̀kì ní gbogbo orí báyìí ṣe ọba tẹ́tì ọ̀tẹ̀ wọn máa ń ẹ̀ ẹ̀ ṣe báyìí ọ̀bùlùkù ọ̀tẹ̀ kí ọba tó nǹkan kọ̀ yẹ kele lójú méjì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà dá ọtí lè já ní nígbà mi lọ́rọ̀ ẹ̀sìn àdìsọ́sìn àìrò pé èyí yẹ èyí ò yẹ o ọgbọ́dọ̀ wo bó o lọ lọ́run ṣe ìgbé kalẹ̀ wá pàdé lọ tó ní ṣe pẹ̀lú ara àdìsọ́kẹ́ àdìsọ́kẹ́ yìí wà lábọ́dọ̀ ọlọ́run wa bákan náà wọn wà sọ́nà wọn sọ́nà fún aláìsí pé ní wàmẹ́ àtàkùn ọ̀rọ̀ tó fábùlù ìsánẹ́bí bá mú wá bá ní ẹgbá mú o ní ẹdún nímọ̀ o wà máa ń ha ọmọ àníkú àníkàwò títí bá yẹ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbọ́dọ̀ ṣe a pé ní àdìsọ́kàn wa àtọ̀dọ̀ ànábì wa mọ̀ sọ́lá òun náà ni yóò ti wá gẹ́gẹ́ bí ọlọ́run bá sọ́nà wa sàálà yóò yóò ti fi hàn. bákan náà ọlọ́run bá sọ́nà wa sàálà ó sọ fún akẹ́lẹ́yà ayọ́lẹ̀ nínú àmọ́nù ẹ̀jẹ̀ gbàgbọ́ láti pọ̀ nínú bẹ́ẹ̀ yàrá yẹn láì wà ọ̀tọ̀ rẹ̀ ẹ má bàa wá ju ọlọ́run ẹ má bàa wá ju òjíṣẹ́ ní nǹkan má bàa wá ju ọlọ́run má bàa wá ju òjíṣẹ́ nínú ọba bẹ́ẹ̀ ṣe ọ̀fẹ́ bóòlù ọlọ́run ti ní àṣẹ bóòlù òjíṣẹ́ ti gbé kalẹ̀ fún wa. wa fún ni pé àwọn tó ti fẹ́ wá kọ́ gan-an sáré àtàtà yìí náà tó kọ́ náà sọ̀rọ̀ bàbá nípa ajọ́ àjíṣẹ́ ti kankan ibi tó pàtàkì nílẹ̀ ní kíni ọ̀rọ̀ àdìtọ́kàn kánà lè bá jẹ́ ní jẹ́ni ọ̀la àti pé ọ̀rọ̀ àdìtọ́kàn látara àwọn ìjọba tó padà sọ̀kọ̀ra nínú àwọn ẹ̀ka rẹ̀ òní pé ìlà ní mọ̀ ń parẹ́ ni bàbá tó wá lọ ṣe kó ẹ̀ pé ní tó wà fẹ́ wo fún alọ́dọ̀ náà bá ní ọlọ́dún wà látẹ̀ kí fún mọ́lẹ́gbẹ̀ẹ́ lágbàbí ìyẹn ìdí ọba ní mọ̀ ń parẹ́ mọ́ bákan náà sọ fún un pé ní ìnáma harama rọ́bì àlùfáwá yìí ọlọ́ọ̀ká mẹ́rin ni kó sọ fún wa pé ọlọ́run ọba ṣe léèwọ̀ fún yín àwọn nǹkan àbàjẹ́ ìṣe òda àṣà nínú ọ̀rọ̀ ní nínú iṣẹ́ nínú wà máa bọ́ àrọ̀ mí ni háwà máa bá pọ̀ èyí tó fojú àti tó pamọ́ nínú wà burúkú ọlọ́run ṣe léèwọ̀ wọ́n ní ìtumọ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ iṣẹ́ wọ́n àti ọ̀tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ fún. wà á ń dúṣìrì kù mí láì má làmì náà ju bí nǹkan rẹ. bákan náà kẹ́ ẹ máa tẹ́mọ sọ́lọ́ sọ́lọ́ ní kẹ́ ẹ ṣe ẹlòmí fún ọmọ ẹlẹ́mọ́ lọ kàánú sábà ní yàrá kàmọ́tò kéde àwọn yá yà tẹ̀lé. ẹni tó bá lọ ṣe àyàfẹ́ àdékọ́kọ́ tako tòkè irú yá àyàfẹ́ wọn lọ ṣe má wà ní yàrá rẹ fún mi lówó yá kí wọn náà bá gbọ́ náà yà náà bá lọ bí bàdágìrì lọ lọ ní ọba lọ sí jẹ́kíjẹ́kí ni tó jẹ́ aláàrí ìyóò dábà. ìwọ bẹ́ẹ̀ pé ní oríṣi kan lọ ń gbé kọ́ra ìkẹta lọ ń bò mẹ́lẹ̀ ọlọ́la àtẹ́lẹ́ wọ̀ fún yóò à ń túnṣe ní kò bìlá bóyá làwọn náà ti bí ìtúntọ́ náà ní tọ́nà òfin ilé ẹ̀rí fẹ́ẹ́ lé àdúgbò la ti rẹ́ẹ̀rí ká máa lè kaba ìmọ̀lá ara. a máa pè kẹ́mi lẹ́yìn ọlọ́run ká máa tàtẹ̀jẹ́ ká máa kó kọ̀ọ̀kan mí ni ọlọ́run yẹn ti léyò ní àdàgbà ní sàárà ni ẹ̀lómi aláàjò ni ẹ̀bọ ni ẹ̀gbọ́n dàdà kò tí ò dá ọlọ́run ní èèwọ̀ la ti fún yín tọ́nà wa fi parí ẹ̀ pé wà á ń kà kúlú àlọ́wọ́ yìí bẹ́ẹ̀ la kà àlàmú. àbíkẹ́ máa sọ ń pa ọlọ́run nípa ẹ̀sìn ọlọ́run àbíkẹ́ máa bá tẹ̀sìn ọlọ́run ìpínlẹ̀ rẹ̀ nírọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tàfíì àbíkẹ́ máa sọ ń pa ẹ̀sìn ọlọ́run tí ń sẹ́yìn ní máa ń pa rẹ̀ ìwọ lọ́lọ́run ṣe fún yín o eléyìí ni a pé ní gbogbo ohun tí ó jáde tó kàn wá inú ẹ̀sìn láti máa ń wò ó inú ẹ̀sìn láti wò èdè tí àwọn fílò ní gbé kalẹ̀ máa fún wa ní àwọn àpèjúwe fífò ọmọlẹ́ka ń bẹ àbí anúgbàgbọ́ ayọ̀ anúgbàgbọ́ tí a sì nígbàgbọ́ pé ẹnìkan nínú wọn ní wọn wá ń kọ wá yìí fánibà Muhammad sálẹ̀ nìyẹn ǹjẹ́ ní àtàwọn aládìrí àyà ní àtàwọn akọ́lá ti lójú ìrírí ní sọ wá sí ìkàlẹ̀ fánibà Muhammad lọ́rọ̀ sọ́lá a sì nígbàgbọ́ pé mọ̀lẹ́kà kan máa ń bẹ̀ ní àdúrósí níbo la ti gbọ́ inú ìwé òfin nàìjíríà ní us àní ní ẹ̀rọ ìgbà àbí sọ́nà wa òkè àádùn ń gbọ́ pé hey lọ́mọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ wà lóun mọ̀ so àdìgbọ́sẹ̀ yàrá àdìgbọ́sẹ̀ kọ́ níbo la dúró nípa ìwọ kárí lẹ́tí ká nípa tùmọ̀ìdà níbo la ti rí yìí àwọn arẹ́ẹ̀dì fún mi kìfà wà àlùmọ́nà ẹ̀jẹ̀ pé yéé dégé ni èyí oyé àbí òye kí ni máa ń sọ ẹnu mi létí ẹni bá ń wá yẹn lọ ó lọ gbowó bá pọ̀ sí oṣù wà mélòó ni òní dáadáa o ní wàá ti lọ nǹkan mọ́ pé owó tó ń fẹ́ lọ gbà yìí òun ní rí gbà àdìgbò kan ní àwárí tó kẹ́kọ̀ọ́ báyìí ẹ lè kú lórí àbí ọba ní òjá yìí ó sà pé àánú kó lè rí ìmọ̀tẹ́ ṣé mo la ti rò ní ọkà ẹ́. nínú àṣà láfíríkà ìjẹ́ nínú àṣà yìí nígbà tí mo mú rẹ̀ òkè ẹ̀sìn mi. ewé láti wọ̀ pé eléyìí ò sínú àdìsọ́kẹ́. a rí inú kà ka ìtaríkà pé ọjọ́ ọ̀gbẹ́ni ndị àmọ̀ èyí eyi gba bá afárá kan kọjá fẹ́ńgá ta yorùbá la ti ta hmm. yorùbá la ti ní nǹkan n'ọ̀rọ̀ jíjẹ náà mo kọ́ra kí la ká yorùbá mọ̀ bí sálá ti ní ká tó ti ní lẹ̀ yóò jẹ́ bí ní àfihàn wa. tó àkídà ẹni tí ó là kò ní jẹ́ ròrí kò ní jẹ́ àṣà kò ní jẹ́ ròlítọ́ kò ní jẹ́ bébí ṣe ríre yóò lákọọ́lẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run yóò lákọọ́lẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run àá sì gbọ́ yé báwọn ẹni tí tí wọ́n ṣe wájú wa bí wọ́n ṣe pé. ebi mọ̀ sí ẹ̀rù títa kó jọrọ wọn lẹ́ẹ̀kan tuntun lọ́rọ̀ mi pé iná nàfẹ́lì àwa àkọ́ṣe sáré látọ̀ọ́lẹ̀ wàlá nàfẹ́lì wa àtẹ̀lé mú tiwa wá wà nàfẹ́lì lu àtẹ̀lé ìtàrí ni wàlá nàfẹ́lì àní lálẹ́ wàlá nà lílá máa tàmà sákìnà nílẹ̀ àbá fún bàtà bá ń tẹ̀lé kérésì tó taari lọ́rọ̀ àdìmọ́sẹ̀ ni lọ́rọ̀ ọṣẹ́ ni ìfẹ́ ìjọba láṣẹ lọ́rọ̀ kóòlà àti ìrògbèsè ayé wa tá a bá ń tẹ̀lé olùkọ́ taari ńlọdúnlé ni wàlá nà lílá àdéjẹ́gẹ́ àmì sọ torí pé ẹni tí ń tẹ̀ lórí pa kódà kó wọn lórí yàtọ̀ ẹgbẹ́ ọ̀dẹ̀ yìí lọ́dún lórí ìdílé ọ̀dẹ̀ yìí lọ́dún ọba olóògbé bàtà kí ni o ọ̀sìn ti débẹ̀ ọtún lọ ọ̀nà yìí náà tún ní o ọ̀hún ni kò wọ́n padà dé ọ̀nà yìí ti ń jìnà ju jẹ̀mú kọ́nà báyìí kó lè bá a yá òbí náà lè já sí òkú torí pa làwọn ẹ̀tẹ̀lé àmì má dáadáa ní ẹ̀rì àkídà tó yẹ pé ní ààlẹ́ ló ń bẹ̀ kò sẹ́ni tó lẹ́ ládùúgbò ọ̀rọ̀ àkídà kalẹ̀ ọlọ́ọ̀bá náà ló gbé nǹkan rẹ̀ kalẹ̀ sábà ti mú bẹ́ẹ̀ gbogbo owó sọ̀tán àdìgbò kan owó jọra wa ẹnìkan ní wọn sọ fún ọkọ ní hmm, àwọn ṣéwù kan lọ́dún báyé ń dání àkídà tó náà lè kúlé lórí bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ ìwọ ti gbá mo lẹ́gbẹ́ mi ní kí lọ lọ́run wí kíra ẹni sọ gbogbo àti mú àfihàn wa ni àkídà àwọn ẹni ọ̀la làwọn ti gbogbo wọn jẹ ṣe àyìnbó àbùbàhá ní tí wọ́n sọ lọ́rọ̀ tí wọ́n ṣe kíra ń jẹ́ àlùkò jàpé bàyá

lórí àdìkọ́tọ̀ oríṣiríṣi lẹ̀. àwọn àfẹ́ni síwájú táyé àwọn ìmáàmù ni àwọn ìmáàmù Málíkì ṣáàbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ lórí tí wọ́n kẹ́kọ̀ọ́ lórí àwọn Bukhari kẹ́kọ̀ọ́ lórí ẹlẹ́ni tó dé Ibn Taymiyya kẹ́kọ̀ọ́ lórí tí wọ́n kẹ́kọ̀ọ́ lórí Muhammad ibn Abdul Wahhab kẹ́mọ̀ àwọn àfa àtọ́wà láyé èsì náà tó yẹ kó yẹn rèé náà ti sọ ẹ́ pé ṣe ń sọ náà náà bẹ́ẹ̀ ni òun ti bí ọdún ló wà láàrin wọn bí inú wọn ṣe yàtọ̀ torí pé ìdìkan náà ni wọ́n ti ń mú àbá sọ fún wa pé ní wọ́n tọ́rí ìpínlẹ̀ ìmú ẹ̀rí pápá lọ́rọ̀ àdìsọ́nà ibi tẹ́ ti mú tó jọ́nà kan àwọn ọ̀sán lè ṣe bá pọ̀ ìsìlá òun ló jẹ́ kí òun lé ẹgbẹ́ jogún kẹ́nu wọn kò lórí ọ̀rọ̀ kìíní jẹ́ àdìsọ́kàn. òun ní tó kí ni pé ẹ̀sà àkọ́kọ́ náà àdìsọ́kàn àdìsọ́kàn náà yá onígbẹ́nu kìtàbù wa àdìsọ́kàn náà láti máa mú.

tí a bá ní gbogbo ẹ̀ pátápátá ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni eléyìí ló ń kú sẹ́ẹ̀dì àkọ́kọ́ tá a sọ pé èèyàn lè dájú torí pé bọ́ọ̀lù mo lọ bá wọn ṣàlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni tó pọ̀ nínú ọ̀rọ̀ ń sàmù láti kọ́kẹ́ kájọ náà bá gbọ́ sọ̀rọ̀ lọ ìyàtọ̀ àti ìdíkọ́ bá gbàgbọ́ kí lọ́mọ tó tẹ̀lé ìtọ́nà bá tún pa ara rẹ̀ kágbá ya ta ní ìkọ́kọ́ tí wọ́n bẹ̀ rí. àyẹ̀wò àti ìwọ̀n bẹ̀ rí kí wọ́n lóde ló ju wọ́n lẹ́yìn bá tó wá fún ẹ̀. ọ̀gá bá ròyìn sọ pé ibi tí wọ́n lẹ́nu lébẹ́ rẹ̀ fún wa sí ìdíni ìbílíbì èmi ló dé bẹ́ẹ̀ òun fojú kí ọ́yìn rẹ̀. ṣùgbọ́n wà á kí lẹ́ ọ̀rí káàgbọ́n mọ̀lẹ́kà gbọ́dọ̀ lé dúró tó bá rí wọn. agbọ́dọ̀ èyí ni ká wọ́n fi àwọn mùsùlùmí gidi tọ́jú àkọ́kọ́ gbọ́ kàlẹ́bí náà yóò mi ní òun ẹ̀dẹ̀ lọ́la yìí àwọn mùsùlùmí gidi nu wọ́n gba àkọ́kọ́ tó lọ ní àdàgbọ́ wọ́n gbà gbọ́ ọgbọ́jọ́ ọgbẹ́ ìyá àlùkè àmọ̀ gbọ́ ìyẹn ni mà àwọn àmọ̀ká ọ̀dọ́ tó bá ti mọ̀ olódò ní ẹ náà ni máa kọ̀kọ̀ kẹ́ni kájú ọkọ̀ ni mo fẹ́ ti wá àdúgbò yín mo fẹ́ tọrọ pa àlùmọ́lá bóyá tí a rò pé ọmọ ẹ̀kọ́ ni pé onímọ̀ ìfọwọ́ àyíkalẹ̀ onímọ̀ ìfọwọ́ tó bá ń sọ bí ó ṣe tóbi tó yóò sì rẹ́ẹ̀rí fún wọ́n bá ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́gẹ́ ṣé láti àkùnwájú rẹ̀ torí pé nǹkan àkọ́kọ́ òun ò ni, ní kọ̀kọ̀ mọ́ni hmm. ọ̀rọ̀ àkíyà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ kọ̀kọ̀ ni ìyẹn náà ní wọ́n dààmú ara rẹ̀ pé mo fẹ́ mọ̀ bó ṣe rí nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run mọ́lọ́n bá ti ròyìn ara rẹ̀ wá gbà àwọn òbí làwọn ò gbà wọ́n fẹ́ tẹnu bọ̀ ọ́njẹ tó sọnù. ọ̀rọ̀ kọ́dà akọ́rọ̀ ní àgbàgbọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní sírù wá ìfi ìkárìkì láyà tọ́lẹ̀ kò àlẹ́ ìmọ̀lá fún mọ̀kànrọ́mù wà láàrọ̀ tó ní ó jẹ́ pé àyẹ̀ mi ọlọ́ọ̀ni wọn hàn mọ́ ẹnì kó wàá tó sẹ̀lé sẹ̀lé ló fẹ́ sọ kádà rà fún ọ ọdún pé àkílẹ̀ ni ẹgbẹ́ gidi ó ti bàjẹ́ torí pé sẹ́yìn òun mọ̀ lòun sọ fóun mọ̀ àyímọ̀ ìyẹn ló fà sẹ́ pé ní sábà ti gbọ́rọ̀ àdìsọ́kàn àádìwọ́lẹ̀ ẹ̀rí àlèyé mọ̀ mọ̀ sùúrù rẹ̀ nígbà tó ṣe hàbà sórí rákòtò láàlẹ́ nínú àwọn àbá àgbà nínú àdìgbòmọ̀ yìí lẹ́ni lọ ni kí ló ń sọ ẹnìmínà wáyé nínà wáyé àlẹ́ níbi ìbòmí ẹnìmínà wáyé àrùsáàlà iṣẹ́ yìí ìmọ̀ ẹ̀sìn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá wàhálà wọn kú òye ìbàlá àbọ̀ ètò pẹlẹbẹ bó ti dẹni kíni kó sọ fún wa wàmọ́ àdá rọ̀ fún lina ìlà ìbàlá àbọ̀ nìyí tó jẹ́ dandan bó ṣiṣẹ́ kó sọ àlẹ́ ti sọ kí wọ́n á lójú ṣe tiwa wà àlẹ́ yìí náà tẹ̀lé káwa wá ju ọdún ṣe ẹ̀yẹ ni pàápàá jùlọ tó ní ìpèlú ọ̀rọ̀ àdìsọ mi àìwádìí rẹ̀ ṣe é mọ́ra bẹ́ ẹni tí ó sọnù alimami Tahawi rahmatullahi alayhi wọ́n sọ ní ọ̀rọ̀ ọmọ pé mọ̀rọ́mọ́ ìlúmọ̀mọ́ ó ti rọ̀ àdì ẹ̀dùnmúhù ẹnikẹ́ni pé pé ìmọ̀ tí wọ́n fi pamọ́ fún tí wọ́n ní kó wá bí mọ̀ kọ̀kọ̀ látọ̀júwe lòun wá mọ̀ wá káàkiri wàlámù yẹ́kùnà àbìsẹ̀lẹ́yìn fáàmùhù tó yẹ pé ní àgbọ́yé tiẹ̀ kò bá wọn lórí pé wọ́n lọ sí sọ́kì ìgbàlẹ́ bá lọ́ọ́ ti fi sọ́ ìdílé bá fẹ́ mọ ìlú ìyá sàárè sanu ẹ̀ bó ló ṣe wà ẹ̀rọ náà bá ẹni ní ọwọ́ bó ló ṣe rí kó sáfẹ́ mọ̀ pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú àwọn àdìsọ́kàn báyìí bàbá ní àjábàwò mọ̀rọ́mùhù àdàkáàlì ti sàfì ètò gbà lérò tòní jẹ́ kó ní àdìsọ́kàn dáadáa àdìsọ́kàn burúkú lónìí ẹ lọ wá nínú àtọ́ túrú ẹ̀ wò látàrí ẹjọ́ nìfín lẹ́gbẹ́ ní ní rọrọ̀ àdìsọ́kàn lórí ọ̀rọ̀ nípa àjàgbọ́ àwọn fẹ́ wádìí ẹ̀ pé bó ló ṣe rí wọ́n kọ́ wọ́n fẹ́ tẹnu ọ̀rọ̀ bó lórúkọ ọlọ́run lórí ẹni rí wọ́n sọnù àtàwọn àmì ìdọ́fẹ́ ti làákà èèyàn gbé ní ti làákà èèyàn gbé lọ́rọ̀ àdìsọ́kẹ̀. bàbá tó pé ní ẹnikẹ́ni tó bá ń dẹ́rù ẹni ìwò àjábà òun ọ̀rọ̀ ọ̀rọ̀ àdìkáàlì ti tàwọ̀kì. nǹkan tí ń ṣe òní jẹ́ kó ládìsọ́kẹ̀ ló dáa kìí sì lànà àwọn fíkọ́tù ọ̀lẹ́gbọ́ lẹ́nu àbá súnà kan ọmọ ẹ̀gbọ́n àti jìbìrìlù jọ ń pàdé òun mọ̀ bó ṣe rí àwọn èèyàn burúkú náà ni wọ́n máa ń sọ eléyìí. bákan náà wà kọ́ fìlìmọ̀ àrífà ìtọ́nà ọ̀fẹ́ mọ̀ yẹn ni òun yẹ kó nímọ̀ gidi ìmọ̀ jagunjagun ló ẹ̀rọ ẹ̀ gíráfíà gidi lọ́dọ̀ irú wọn bẹ́ẹ̀ wà sọ ní ìṣèṣì ìmáà kò ní ní àgbọ́yé tó lálàáfíà kò ní ní àbìsọ́kàn ìgbàgbọ́ tó gbó déédéé torí pé nǹkan tó bẹ́ẹ̀ tẹnu bọ̀ nǹkan kọ̀kọ̀ ni ọ̀rọ̀ àdìsọ́ kan ọ̀rọ̀ kọ̀kọ̀ ni ẹ̀rí tá a gbọ́dọ̀ àpèjú rẹ̀ fúnra wa níwájú nípa ìgbàgbọ́ náà mẹ́lẹ́kà ọ̀rọ̀ kádàrá ìgbésẹ̀ lọ́dọ̀ tó dà sí ẹ̀mọ̀ ìgbàgbọ́ sí ọlọ́run ọba ni èwo la rí bẹ́ẹ̀. bàtà rí sí ríu ọlọ́run ṣe mú yẹ fún wa kátó ìgbàgbọ́ ni ẹ̀. ẹ̀tú wa fẹ́ dúró lórí àdìsọ́tà tó dá òní máa tú àwọn ọ̀rọ̀ wọ̀nyí wò bàbá ní irú ẹni bẹ́ẹ̀ fọyà bàbá bàbá bẹ́yìn náà kó fúri wà ní ìmọ̀ ẹ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ mọ̀bí tẹ́ẹ̀ ti fi bóyá mùsùlùmí àbí kíni àbí kékeré bàbá fẹ́ wà lórí àkídà tó lò lédè gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn tó jẹ́ nǹkan kọ̀kọ́ ayé tó wù nínú àwọn ẹ̀ka àti àwọn ẹni nínú. ìyẹlẹ́sìn náà sábà béèrè oríṣiríṣi béèrè lọ́wọ́ àdúgbò àmọ̀fún ọ̀sán lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù àti jọ́sìn ṣèkà lórí kálí àǹfààní de na kó láti pín nǹkan ogun fábámú ìkàlù mẹ́ta nílẹ̀ àyíǹda bó oṣù tó bá lé ìkàlù mẹ́ta ánìlẹ̀ yàtọ̀ àmà ọ̀rọ̀ mọ́ olùkàn kó ní ìdájọ́ rẹ̀ ogun tó bèrè lọ́wọ́ àdéhùn báyìí pọ̀ ṣùgbọ́n nǹkan kọ̀ọ̀kọ̀ ẹ̀ ní ìdíkan bàbá àtúntì abéèrè yọtí jìbìrì ìlú bíi àdébàbà sọ́lá ń gbòòlà lè jáwọ́ tẹ̀lẹ̀ gẹ́gẹ́ àdébìnrin sọ mọ̀lùmọ̀tò àníhà ní alámọ̀tìmẹ̀ sáré tó ló mọ̀ ní tó pamọ́ ní. pẹ̀lú sáńbí náà ò mọ̀ jẹ́ ní síbi lọ yẹ pé mi ò mọ̀ ju ọjọ́ ní tó ń bí mi lọ lọ́wọ́ aláàjọ mọ́. ẹ̀dùn àpò òun fẹ́ lákìdàkìdì kó mọ̀ gùnlére kọjá ewé o kó mọ̀ wádìí tí ó jẹ́ nǹkan kọ̀kọ̀ tó pamọ́. àyìnbá ìgbé ẹni mọ̀ ìjọba bá ti lọ́ọ́ tú pé ọ kọ́wa wo lè fi nígbà níbi ìwé aláìmọ̀kànlá ọmọ ya ni o eléyìí ni ẹ̀kejì nínú ẹ̀ka tó wà fún àfihàn pẹ̀lú nàìjíríà alákọ̀ọ́kọ́ kẹ́lẹ́ abálákọ̀ọ́kọ́ àtàwòkìlìyà òní pé ibi tá a ti máa mú tọ́lọ̀ tó dáná bí sọ́ni ẹ̀dẹ̀kẹ́ kò lẹ́nu bẹ́ẹ̀ ẹlẹ́kejì ni àlùlà ìlíyà ètò díẹ̀ nǹkan ti ní nǹkan kọ̀ọ̀kan ní táwọn ọmọ wáyé ẹlẹ́kẹta àlùwàsàlíyà àkídà tí àwọn ìjọ tó là àkídà tó jẹ́ sàní tí ò sí àlùbùlù ìkọjá làǹlẹ̀ wàlìjàpá abákaná kò sí àti ètò ń bẹ̀. alimami kọ́yìn mọ́ra fún tùlọ̀ àlẹ́ yìí wọ́n ní sàdínù wà ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ nà ìjà àfi àánú ó wà láàrin àwọn tọ́ta àti ètò ìyẹn pé kò sí ẹ̀sìn tó bá fẹ́ sẹ́ni tó dúró déédéé ọ ní sí lọ́dọ̀ àwọn aláṣẹ ètò ọ̀bẹ ilẹ̀ lọ́gáàlì èsì bákan náà ó tún aláàrin àti aláṣẹ ètò ọ̀ sí sí ní aláṣẹ níbo ni ó wà láàrin ọwọ́ wà láàrin. ṣé wọ́n lọ sọ pé ọ̀kàrà ìkàjà ẹ̀kún ọmọdáhùn wà sàkọ́ ẹ̀rí ìlú ẹ̀ àlejò àlùkùmọ̀ àlejò àwọn ọ̀sọ́là yìí wọ́n sàbẹ̀jú wọn ṣe àṣe ètò ṣé wàá dúró tẹ̀síwájú báwọn ẹni ṣíwájú wá ti gbọ́ yé ọ̀wọ́ aláàrin àpéjọ àwọn ẹni ìṣíwájú àwọn tá a rí pẹ̀lú àdìgbére pọ̀tù nàìjíríà àárín ni kò sáàtì jù ńlẹ̀ bákan náà kò sí àti ètò ńlẹ̀ kò sáàtì ètò ńlẹ̀ ìyẹn náà fún ọ sọ pé ní àwọn tó ń dúró déédéé nínú àdìgbòmọ̀ yìí wọn àgbẹ̀ bí ìsìlámù ti jẹ́ láàrin gbogbo ẹ̀sìn tí ó ń sẹ̀sìn àti ìṣèṣe àti ètò. a fún alápèjúwe tí a bá kádàrá níbi ìgbàgbọ́ tó yẹ wọ́n ṣe àṣẹ ètò tí àwọn sálẹ̀ ní alùpàdàrí àwọn jàmíyà bọ́ọ̀lù sílẹ̀ àbáwọn àlùmọ̀tẹ́nira síláàbí pé ń pàdàrí an gbà pé èèyàn ló dá sí ara rẹ̀ fúnra ara rẹ̀ èèyàn ló dá sí ara rẹ̀ fúnra ara rẹ̀ ẹ tó ṣe àìdáǹsì àwọn ẹ̀nà ọlọ́gbọ́ náà ló ṣe fúnra ara rẹ̀ ṣùgbọ́n táwọn afẹ́mi sọ ni pé ọlọ́run òun dáadáa àti tí ò dá ṣùgbọ́n tí yẹn bá saburú àníwọ̀ lọ saburú yìí ṣùgbọ́n ọlọ́run ló ló burú kò sì ẹni tó jalè ní èèyàn ló dá olè olè ní ọlọ́run ló ṣùgbọ́n ọmọ ló ní ní àwọn wọn àwọn àwọn jù náà bá fún gbà nígbà jù ẹ bá ìdá lọ́dọ̀ tí ẹni ẹ má bu o bọ́lá kí ni bọ́lá wọ́n ní ìṣesí rẹ̀ kàrí kàrí ó dà gẹ́gẹ́ bí ìyẹ́ ni ẹ̀wọ̀n ìyẹ́ fẹ́dà ìyẹ́ bóyá yẹ ẹyẹ ni bóyá yẹ adìẹ ni tí mà á fi rè nígbà tó yẹ bá fẹ́ kí wọ́n fẹ́ fẹ́ ṣe òtún sáré ò lè gbé lọ bẹ́ẹ̀ láti ní kádàrà kò níbi kádàrà ò lè gbé yẹn lọ ó lè gbé yẹn lọ bí kò lọ mú olówó sùn lọ́dọ̀ tí wọ́n yà ọ́ ni ẹ̀ńtí òkè rẹ̀ nù mí ó pọ́n lẹ́yìn Yorùbá ìfẹ́ mọ́ fún mi ìdí kádàrá bọ́ yín lu ọ̀dìjọ́kúnlé kọ́ mọ́ lọ ṣọ́ọ̀bù mọ́lọ́mọ́lọ́ ti kọ́ ìyẹn pọ̀ nínú àwọn èèyàn tó ní ìwà àti ìdàbẹ̀ àwọn wà wọ́n ní àbíká lọ pé kàlùmọ́ yí ìyẹ́dẹ̀ lè mọ̀gá tẹ̀ wọ́n ní àbí ọmọ ènìyàn bá ti jẹ́ lọ́dọ̀ lọ́dún bí àpò òkú tó ti kú tó wà lọ́wọ́ ẹni tó lé kíní níwú ẹ ẹnu ọ̀fẹ́ tó ti kú ìdìbò nígbà lè di etí pé bọ́lá ti ń darí wa nu àlágbá àníṣe kankan tó bá ní ká máa jalè náà fún kọ́tù wa nù ọmọ ìjà náà ni. ọ̀nà ìgbọ́rọ̀ kára àlàyé rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ pé yẹn òun ló ń sọ ara rẹ̀ ẹ̀yìn ìfàkókò rárá ọlọ́run ló tún láti rẹ̀ ẹ̀ má bù. àtẹ̀rí tó kọ́ lórí pé àlùkò òfin ìyá mi màkùkù bá wà kọ́ lálàbù ọmọ ìyá dàgẹ́gẹ́ bá ti dúró odò òkú ni nígbà tá a di àti wá dé lọ́wọ́ dé lẹ́gbẹ̀ẹ́ wá di sínú omi òkú.

owó lọ́dẹ wà lẹ́yìnáwó nàìjíríà yìí lọ́nà ti fọ̀nà méjì náà ẹni tó dà àti tó dà fàádámà á òwúrọ̀ á fọ́tọ̀kọ̀ wá ha. alùpùpù ló yẹ jẹ mọ àbọ̀ àkọ̀dàríyà lọ mọ àdúgbò àwọn àkọ̀dàríyà aláṣẹ ètò wọn ìfọ̀n ìjàkùnríyà alíbi lọ aláṣẹ jùlọ àpèjúwe kan yẹn àpèjúwe ní ìfúyà nínú ọjà máa tí wọ́n ti wà ní ìwọ̀n tí wọ́n ti nílé àtúnrìnlá pátẹ́pátẹ́ níbi àwọn orúkọ ọgbọ́n àtàwọn òròyìn ẹ̀. Ṣílẹ̀ ìfagbọ̀ wá nínú àwọn kẹta àtàkàtì díẹ̀. Àálù súnmọ́ wà láàárín torí báwọn ẹ̀sán wọ́n mórúkọ náà fi rinlẹ̀ wọ́n tún wá fi ń wé nǹkan. Kẹ́lẹ́ ni àìfọ́nà wé nǹkan. Wàlá tẹ́tí láwùlà ń sáà àìfọ́nà wé nǹkan wàlámù ẹ̀kún náà kú fún wọn àsìkò tí tó jọ àlùfáàlámù láwùn sẹ́yìn ìyá kò tó ẹgbẹ́ ẹni tó ń gba ayé ọkọ nínú bàbá wo làjẹ tó àbí ti di aburú ìyí tó wáyé pé ní ìròyìn gbọ́dọ̀ nǹkan náà là ń pè yẹn ní ọlọ́run lọ́wọ́ àwọn náà lọ́wọ́ àmọ̀ kó yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn kan ní àlùmọ̀ṣá bì á àwọn bá tó tọ̀lá àlùmọ̀ṣá ti rà àwọn náà fi ó kọ ọlọ́run àtìrìyìn ẹ̀rí lẹ̀ débi wípé wọ́n tún wá fi wí ẹ̀dá kíni ẹ kéwìn jẹmọ ẹ ẹ sọ̀rọ̀ adéjúlù lẹ́yìn sáka mi ti ní ìṣe ìkó onítọ̀ lọ́lọ́ adéjúlù kẹgbà gbọ́ni wọ́n ń gbò lọ́wọ́ ọlọ́run ṣe rí lákìlí àwọn ẹni tó là ó ní pé àdéjì ni àmọ̀ bó ṣe rí a ti gbọdọ̀ gbàgbọ́ ara kọ̀kọ̀ táwọn sọ fún wa. àwọn àkejì sọ pé ní ẹmọ fọlọ ohun ẹsẹ ẹ bá ti sọ pọlọ ń ẹ ti fi wé nu o àwọn bá àbá ń lọ àwọn àròyìn Ọlọ́run ẹni kò lọ́wọ́ bí àwọn àlùmọ àlùmọ àtẹsílà ẹni kò lọ́wọ́ bákan náà àwọn orúkọ rẹ̀ tó pọ̀ o àwọn àwọn orúkọ gbogbo ẹ̀ pátá ìtumọ̀ aláwo náà ní gbogbo ẹ̀ o tó dé bá lónìí nù ẹsùn má fi ròyìn ẹ má fi ròyìn láwọn orúkọ yìí ọlọ́ni àlàálímù ló onímọ̀ ní àlàálímù bìlà ẹni onímọ̀ láì tún níní ẹ bá wòlò rí gbàgbọ́ wọn fún mi náà sábà ṣe kí ni láti mú nílò lẹ́fọ̀ àbá sọ mí yìí rí. ìgbà ń kọ́ fúnra wa ní ẹgbẹ́ àgbélé àfikọ́tù nàìjíríà ẹ̀ kà òkè fìyà mi bàtẹ̀mọ̀lẹ́rì bákan náà ẹ̀bí àti àgbọ̀dọ̀ wọn wádìí ìwádìí ló bá wọn débi fẹ́mi yí àwọn orúkọ padà àwọn àlùfẹ́sílà ara wọn náà ní àwọn àṣàìrà jáde Abdulhasan al-Ash'ari rahmatullahi alayhi tó lè gbé àbáyé padà kúrò lórí ìròyìn tó tó kú wọn náà padà wọ pé gbogbo àwọn pọtà ń dáadáa nù yá wọn kan wà tó yẹ pé làákàyè sọ pé eléyìí lè wà fún kò sọ bẹ́ẹ̀ rí o.

àwọn fẹ́ kọ́ lọ́wọ́ pamọ́ níbi ìròyìn àdínkù àtúkọ́ èyẹ tí lè lọ́wọ́ àtúkọ́ tó máa dùn gbogbo kẹ́lẹ́ gbọ́dọ̀ máa ti fọ́lọ́ wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ pamọ́ ṣùgbọ́n pẹ̀lú yé ni pẹ̀lú ìròyìn láì ti pẹ̀lẹ́ yìí. alẹ́sìn náà jàmá wọ́n ní nǹkan ìwà o wíwà kan ló wà yẹn kíni sọ ń tapa wọn ń gbàdà ọlọ́run lọ́wọ́ o ọlọ́run ló wà lórí yìí ṣùgbọ́n bó ló ṣe rí àwọn òmò ń ta kan jáde lẹ́gbẹ́ ní ẹnu tó bẹ̀rẹ̀ tẹ̀lé mọ́nà padà wá wà yẹn wọ́n wà láàrin ẹ̀rọ èyí àpèjúwe kan nínú àpèjúwe tí a mọ̀ pé ní àkéde afẹ́fẹ́ nàìjíríà àkéde tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì lórí ọ̀rọ̀ alìmán lórí ọ̀rọ̀ gbàgbọ́ lórí ọ̀rọ̀ gbàgbọ́. àwọn àlùmọ́rìjì a ọgbọ̀n táǹpẹ̀ ní múrìjì àyẹ̀ntán ní iṣẹ́ òsín nù àwọn tàtẹ̀ tó ló lọ́rọ̀ tí ń jẹ́ gbàgbọ́ àwọn àwọn tó ẹgbẹ́ ní amadu lè ta àtúntọ́ láti fẹ́ ní sọ́ àbí lè lè ní àwọn sàrà ní olùgbàgbọ́ kọ́lá àkọ́kọ́ ní iṣẹ́. àti tí wọ́n bá wá sí ní kò kọ́lá láti mọ̀ pé ọlọ́run wá ọdún àǹfààní ìbùlí mọ̀ kọ́lọ́ wa rẹ̀ rọ́bì ní yorùbá àtúrò ó tún bẹ̀rẹ̀ dákun sẹ́nu ó tún ṣàdúrà ọlọ́run sẹ́nu kù ní ọjọ́ nígbà kan náà bá wà ẹ̀mí ìgbésẹ̀ nígbà kan náà bá wà tí wọ́n rẹ̀ sí àwọn ẹni tí ń jẹ́ gbàgbọ́ ẹnu ọ̀gbẹ́ ló gbàgbọ́ ẹ̀kọ́ láwùjọ wa ọbẹ̀ ọkẹ́ ẹni ìgbàgbọ́ ẹni tó bá láti wà lọ́kàn kò ní ìdíkọ́ bí ṣe ṣe gbogbo tí wọ́n ṣe yíṣẹ́ làkùtà ó tẹ̀lé lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn àkídà amúnijíà ní bá káàkiri lórí ọ̀rọ̀ gbàgbọ́ bọ́ọ̀lù kí n tó kọ́ láàyè bí wọ́n lẹ Yorùbá kódà ti lè búrú mẹ́ lára pẹ̀lú àbí tó kírun sẹ́pẹ́ tí ò kírun gan ó da jùlọ kọ́fẹ́ yẹn láti kí ni ó láti mọ àti ètò orí kí á nù àti ètò. ìyẹn náà bá mi sọ pé lórí ọ̀rọ̀ orí yà ni pé ìgbàgbọ́ wa ò dúra wa lọ ìgbàgbọ́ àdúnà àdínà ìmọ̀lẹ́lẹ́mọ̀lẹ́ àríkà wà ìmọ̀lẹ́lẹ́mọ̀lẹ́ àríkà ìgbàgbọ́ wa yìí lọ́dọ̀ tún àtàn ànẹ́bí ọlọ́run yéde ni ìgbà náà àti ẹ̀ láti gbàgbọ́ tó náà láti mọ́ sáǹpé ìgbàgbọ́ àti ètò ní o ìgbàgbọ́ ìdúrà wọn lọ. bákan náà àwọn ẹgbẹ́ ìgbàgbọ́ ni wọ́n o ẹ tí o bá ti dé ẹ̀sìn kò ní wọn sọ fún akó nígbàgbọ́ lòun. ẹ wọ́n láwọn aláṣejù sáà náà tún mú ìgbàgbọ́ sọ ní ìgbàgbọ́ kó láì jẹ́ kó gbọ́dọ̀ sálú tọ́ba tara rẹ kọjá lórí nǹkan báyìí tó fi ré kọjá nígbàgbọ́ rẹ nínú ẹ̀ṣẹ̀ tó fi ta kò gbàgbọ́ ti di kèfèrí o. àwọn ẹni wọn alimọ àtẹsíla mọtẹsíla tẹ tó wá sọ̀rọ̀ tó yẹ pé ìlú orí tí wọn lówó sì jù ẹni ẹni tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá àwọn jalè ọtí lọ nígbàgbọ́ àwọn ọmọ nígbàgbọ́ tí ìwà jẹ́ àwọn tó jẹ́ mùsùlùmí tí yóò yẹ jẹ́ mọ̀ kèfèrí náà ti ṣùgbọ́n ìmọ̀lẹ́bílá tí bẹ́ẹ̀ máa ń gbà sẹ́yìn kéde kèmẹ́rì kéde mùsùlùmí àmọ́ ìdílé náà ló jáde kéde ọkùnrin kéde obìnrin kí wọ́n á ló jẹ́. ṣé wọ́n fẹ́ tí ìbá tún bèrè orí ìjà tọrọ àkídà lọ́tọ̀mọ lọ́mọ bọ̀ ni. àwọn kàwárì àwọn sọ pé ní à ẹni wá ti tẹ̀tẹ̀ ńlá ó ti lọ́kùnrin gbàgbọ́ ọmọdé wọ́n ti di kèfèrè náà sọ́kàdé mi nà yóò ní sáyé ní nà yẹ́sí ọwọ́ mọ́ mi nìyí onímọ̀ mú tí kò tó lọ́kọ́ rẹ̀ mú mi ní. ọ̀là yẹ tọrọ kò lọ́kọ́ mú ìnà yẹ tọrọ kò wá wà wà mọ́ mi. yòókì ní gbọ́dí lẹ́nu kó mọ̀ kọ́ rẹ̀ mú mi ní. ọlọ́tí lọ́dọ̀ àwọn àwárí ó lé bí ó lè kéde nítorí kó ti ta ko ìgbàgbọ́. ẹgbẹ́ mi wọlé dúkú méjì àwọn ẹgbẹ́ akọ́tọ́ lákọ́kọ́ àwọn ọmọ ọkọ gbogbo ẹ̀dẹ̀ lọ́ba ń ṣe lọ bá lọ́sọ̀rọ̀ pọ́nà wà òbí yẹn lọ òní kọ́tọ̀ ní ká ti mọ́. àwọn ẹ̀jẹ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ ti di ẹgbàgbọ́ ní ìdí ọmọ nìyẹn gbé ọ lọ sí dẹ́ẹ̀tẹ̀ kò sí tó kàn wọ́n o ọdún gidi ọdún tètè yìí àwọn mọ̀tẹ́bílà tó apilẹ̀ tó sẹ́ni lè di tèbèrè wà láàyè méjì wọ́n á dìbò tó bá kú o ojú wa di tèbèrè tó bá kú lórí ẹ̀sẹ̀ yìí. jẹ́mọ́ àti ètò àti àtẹ̀jùmẹ́lẹ́ ìgbẹ́dọ̀ wa bẹ́ẹ̀ ní àkídà àwọn ẹni ìgbàgbọ́ dáadáa àwọn ẹni ọ̀la wọ́n sọ fún ọ pé ní ẹni tó jẹ́ lẹ́sẹ̀ tó sì jẹ́ mọ̀mí ní múmi ìdí ìmánì ó ní gbàgbọ́ ló di wọn gbàgbọ́ tó wà ní ara rẹ̀ bákan bí máa ṣe ya yóò ti máa jẹ́ kò kí èèyàn látara ẹ̀sẹ̀ tó lè gbàgbọ́ gbàgbọ́ kò lọ́rùn rẹ̀ Tolukọ lọ ní iná wà kàbí dùn kàdé sá. Ọlọ́run ní ọlọ́run kéèyàn ó rogún pẹ̀lú ṣùgbọ́n kéèyàn bá ṣẹ̀ṣẹ̀ ní ìtọ́bí lórí kí bá ti ṣe bọ́ náà lè borí ni ṣùgbọ́n àtúntò ní kọ́rí eré kì í pẹ́rù mi ní gidi ni gẹ́gẹ́ bí àwọn múrí jẹ́ àgbègbè ni wọ́n ti ṣe àti níyọ fóònù ìsìláàmù gẹ́gẹ́ bí àwọn kàwárí kì í ṣe ìyẹn ló máa ń jẹ́ pé àwọn àfà àmì èyí náà takò kò máa tó fara yẹn láti lórí kí ọ̀dẹ́lẹ̀ látara ẹ̀gbọ́n àkídà yìí lẹ́nu mẹ́rin pé akíní ah, sọ̀rọ̀ tó tún yẹ boko haram ló dé ń pa mùsùlùmí èmi sọ fún yẹn pé boko haram sọ pé ó pa mùsùlùmí lórí ẹ kódà kẹ́ máa kírun kínú làwọn pa kínú jẹ́ lọ́wọ́ àkùbà torí pé òní tó ní rè é ti ti ẹ̀sẹ̀ kan lọ́dọ̀ ti ẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀rẹ̀ ni ó ti ba gbogbo gbàgbọ́ ní lọ́wọ́ yìí á bèrè pé alókọ́kọ́ sọ lè ní àwọn ẹni ìṣíwájú ẹni tó wá mu ti gẹ́gẹ́ bá mú. sábà dáṣẹ̀rí àfún tó tún wà láàrin ọ̀rẹ́ lè tó kò fún sápá tó sọ pé sí àdúgbò fún yẹn o sápá gẹ wù mí ni rẹ̀ fún ni ṣùgbọ́n àwọn ìlànà pé tó bá dúró ní nọ́ọ̀sì tó dúró ní tẹ́sì tó wá dáadáa ọ̀ rí pé ọ̀ní jẹ́ alátòjù ọ̀ní jẹ́ aláṣetò kátó fún alákòjú ẹni níbi ọ̀rọ̀ àlùwádù àlùwárí ọlọ́sàdéhùn ìfẹ́ oye tó sàdéhùn kí ni ìyà alùpùpù wa ní àárín méjì torí pé àwọn ìlú rẹ̀ ọ̀gá péré iná wà yín mọ́ tábìlì àwọn múlíjà gbogbo ibi tó bá ti fẹ́ àwọn ọlọ́wọ́ kẹ ẹ tó bá ti fẹ́ báyìí náà wà nínú ẹ̀ níwò kejì o ọ̀gá ẹ tó bá ti fẹ́ láyé láyé lọ́la yóò wà ní jẹ́nà tó máa sọ̀rọ̀ ẹ ti takò mùsùlùmí tó ń fẹ́ láyé láyé lọ́la. ọ̀n níwò kejì pé ọlọ́run tó ń lé pé tó bá ti fẹ́ yóò jìyà o ojú fẹ̀ náà àwọn tó wù ọ̀rọ̀ lọ. ìyẹn làwọn múrí bí àwọn ń ṣe kò tẹ́tẹ̀ tẹ́ mẹ́ wò ó ṣe láti mọ ẹni pé mùsùlùmí ó rà kó ti máa tó nǹkan mọ́ra kó ti máa gbégbé kú gbémi pé ọlọ́dà ìgbà ní ìfẹ́ntì bá ti pé láyé láyé lá yóò ṣe kí ni ìwà nìjẹ́ ẹlòmíkà ẹ̀mí ìjáde tó ti lọ do pín láyé ìjáde lójú ní láyé láyé náà lọ́pẹ̀. àwọn kàwárì ojú kejì làwọn owó tọ́lọ́ ti tàbí ìyàbẹ̀ do bá ti báyìí ẹ̀dọ́ bá ti ṣe báyìí lòdì à àtúndì wo bí tọ́lá nígbà tọ́lá nígbà láyé láyé ọlọ́run lè kí ni yóò tún kẹ̀ àánú sunna àlùfẹ́ pọ̀tù náà di àdínà àfẹ́dá tí wọ́n àwọn wàá dúró láàrin fẹ́ẹ́ tó bá ṣàyídá yóò jẹ́ ara ẹ̀ bákan náà àyà àwọn àyà kí àbáwọ̀rọ̀ tó wá ń pa pọ́nà tó lè tẹ́ tó lè bá wọ́n ti wà ní ìwọ̀n tí wọ́n ti rọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ní ṣókí ńlá fẹ́ nínú àwọn ẹ̀ka àfihàn àdìsẹ́kọ̀tì nàdíyà onírìn kan wà níbo ìwọ̀ntúnwọ̀nsì náà ní pé àṣejù màtìlísà àtètò bẹ́ẹ̀ àlùbùrú wọ̀dìjàpá bẹ́ẹ̀ tọ́táhù wàhánátọ̀ eléyìí ní jẹ́ àdìsọ́kàn tí ojú líle. bákan náà nínú ìwọ̀ntúnwọ̀nsì àwọn alùpùpù ọ̀dàmà á lórí àkídà wọn òun ní àkídà wọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlàáfíìlú làákàyè wọn ní sàkéjì bí àwọn mọ̀tẹ́lá bá sọ̀rọ̀ wọn fún wa pé pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wọn lábẹ́ kí náà wọn gbélé làákàyè àwọn aláṣẹjù wọn àti nígbà tẹ tó bí àwọn oró bí àwọn kúfí kúfí lè kó tẹ̀sùn bá àgbẹ̀rún tọ́rùn ẹ̀yìn yóò àwọn bàtà tí kò ní jọ ìkan àwọn àlewà gbádá tó lẹ́sìn tó wọn sáré yàtọ̀ pèlè bí àtùpàdá ní ní ọ̀sán gan tó bá di bá lọ́dọ̀ ti wọn òjò tẹ wá wù àti ònà màmá ìgbà yóò di kiri yóò di ṣe àwọn jọ làákàyè lọ láti ṣe ìdíbà sábàgàbù làákàyè tó yẹ kó gbẹgbẹ pé kí nǹkan tí ò wá bá làákàyè mú láti àwọn ọmọ ènìyàn kó tẹlẹ káàdà àbẹlẹ ìdí ẹ kó nínú rárá ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn ìgbà èèyàn pé àwọn ọjọ́ tó bí ìwọ́n tó sàgbà rẹ̀ ó bá lè pé kíní kan ó lè kọ́ra rẹ̀ lọ́yọ́ náà ó lè náà à níbi ọ̀lọ́ àdì yìí òjò tó bá tọ̀ yìí lọ́dọ̀ àwọn ẹni tó náà nígbà òkèdè náà. àlùsí lè ṣe yìí wọn ní ìjọba káyì bákan náà wọn ní jẹ́ pé òun náà fi ṣe pínlẹ̀ tí wọ́n fi máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn. eléyìí nínú àwọn alẹ́ sọ́nà ọ̀jàmọ́ àná ní ìlúkù lórí ọ̀rọ̀ sọ̀ ábà ni lẹ́kùn àkàtà kò wọ́n ẹ̀rí nǹkan tó gbé wọn dúró ṣe yẹ lọ lẹ́bi alẹ́ sọ́nà àbúrò ayé táwọn ẹ̀yẹ àtọwọ́ kọjá là ní ara rẹ̀ alẹ́ sọ́nà wà ní ọ̀tún tí ajáde sọ́kẹ̀ gidi tí wọ́n náà bá gbé sáàdà wọn ká ilé ìbàdàn ọmọ nìyẹn mú ẹlẹ́ẹ̀bá àdámọ́ tí nǹkan mi ò bá ti rọ́ọ̀lù ó bá mú àdámọ́ kí ni lọ́lọ́run gbé fún wa ní alábẹ̀rẹ̀ ká àtijọ́ ìlú tó bá mú ọlọ́run pé ní fífọ́ra tọ̀lọ́ akínúwájú akalẹ̀ díì ni àníyìnbá dájú rẹ̀ tẹ̀sí dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run fífọ́ra tọ̀lọ́ ẹ̀sìn tó jẹ́ àdámọ́ tọ̀lọ́run àlẹ́ ìtọ́lọ̀ ń dá gbogbo èèyàn lé lórí látẹ̀bí ìlànà fẹ́ǹtì wa ọlọ́run ti ní ṣe padà àdámọ́ kápò dodo tọ́lọ́run ti dá gbogbo wa àdámọ́ tó bá ọ̀rọ̀ àdìsọ́kè gidi mú ọlọ́run ti dá wa ìyẹn ló wà nù àdìsí àbíkò rẹ́dà tó wà nù àlùbọ̀kárì àti mùsùlùmí ó ní kúlù mọ̀lúùdì gbogbo ọmọ kọ̀ọ̀kan tá bá bí yúú ládùú àlàyé ṣèkà láàbù níbí yóò bá wa àkídà tó dá ní oṣù ìkọ́yé fàbáwá àwù ṣùgbọ́n ibi tó ti dorí ikú ni pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yóò àwùjá rẹ̀ wọ́n wá lè tọ́jú jù wọ́n lè tọ́jú jù tó bá fọmọ́ lè títí pọ̀ ní ọlọ́run bá fẹ́ tuntun náà ní ọmọ ẹ̀kọ́ èyí ló pé méjì ọ̀sán tó bá fọmọ́ lọ àwọn èèyàn burúkú wọ́n lò pé méjì wọ́n ní mẹ́ta lọ́kùnrin tó ló bá ti gbélé àdámọ́ yóò padà gírí yóò padà yí padà wọ́n ní àwọn tí wọ́n dà àdámọ́ rú náà ní òbí tí wọ́n bá bọ́ sọ́wọ́ ẹ̀. àwọn ìrìnà sírọ́ọ̀lì àbíkọ́sọ́ di kọ́niyó àwọn ìrìnà jìsáàlì àbíkọ́sọ́ ẹ̀kọ́ di bọ́ọ̀gì bọ̀pẹ̀. wọ́n yí àdámọ́ gidi tí ọlọ́run bá sọ́kànnà wàtà tó dá ọmọ náà yí padà. àníbi wa ń wá pẹ̀lú wa pé àmọ́sálẹ̀ alifahima kódà gẹ́gẹ́ àwọn ẹran ní àwọn ẹranko ní ewúrẹ́ àgùntàn àtàwọn ẹran ní iná tún nínú alifahima ta tí ewúrẹ́ bá bí ọmọ kí ni ó bí ewúrẹ́ náà ni tí ó ti pé ẹ̀mí. àníbà àwọn ọmọ akẹ́ni alù rárá omi jàdá ilé ẹrí ewúrẹ́ kan káti tẹ́ lọ́dà láti inú ìlà rẹ̀ yìí káti inú rẹ̀ gbọ́dọ̀ yẹn bá délé ayé rẹ̀ yóò jẹ́ kí ni yóò ká gbèsè lára báà náà ṣe rí o àdámọ́ gidi là ń gbé bọ̀ àkídà tó lé àlà ń gbé bọ̀ mẹtẹrẹ bá délé ayé ibi tó bá tẹ̀ sí nàmọ yí àdámọ́ yìí padà ó wà ní hadith mi ti ìyá àbùrù mẹ́rin àdùmáyá ṣèyí tó gbà wọn nínú ayé mọ́tìlẹ̀ ó ní nínú hadith ìkórè tí ọlọ́run wa sọ́nà wa sàlá àdébí lọ́nà sọ pé ìní kàlákùn ìbáyé tó lápò. kùnàfà àkùnlàhùn gbogbo àwọn ẹrú mi mo dá ní ẹni tó mọ ọlọ́run ọ̀kan tuntun ládàámọ́ wọn dà fàínà àtọ́tù ṣàyàfẹ́ ṣùgbọ́n àwọn èsì ló wá bá wọn lè jẹ́ èso èèyàn o lè jẹ́ a tí ó gbé fún wọn wà harramat alayhim ma ahlaltu lahum nítorí tó ní ẹ̀tọ́ fún wọn àwọn ẹni èṣù yìí náà wá yí padà wọ́n ti ní èèwọ̀ wà amara tì àyí sì fún bí mọ́làm áńsìl bí mọ́làm áńsìl bí ìsìnkọ́ náà àwọn náà wá ṣe lẹ́tọ̀ fún wọn ká máa tẹ̀lọ́ sí mi nínú sí ìní tí wọ́n ṣe. Nígbà pẹ́pà ń rí pé àdámọ́ àkídà àṣírìkọ̀tì náà yíya ló bá àdámọ́ ọmọ ènìyàn tọ́lọ́ dámọ́ ìrún. Ṣé Yorùbá kì í fi ọpọlọ kọ́pọlọ kó fi dàrú àti ìròrí kí lòrí àti ìlànà kí lànà? Ìyẹn náà ló wà lé pé ọmọ kékeré tó dẹ̀ kí yíyí rẹ̀ ká mọ bá ṣe tọ́ ká sì mọ ibi tá a mú lọ ká àdámọ́ ìrún. Ṣé ọba dàrú? tó bá ń ṣe àlàyé àkídá ti súnmọ́ tó wà jàmọ́ à ìjọ tètè máa yẹ nítorí pé ó ń bá dàmọ́ mú sẹ́rí sàmù tẹ́sí bàbá àwọn ẹ̀kan yóò máa fi kíná ń sọ torí yóò dàrú kò bá dàmọ́ mú ọlọ́run bá lọ́wọ́ kò tún níbi kò tún lọ́wọ́ ọwọ́ yẹn ẹni ọwọ́ yẹn ìfẹ́ ni ó kẹ̀ pé lọ́wọ́ ni ṣùgbọ́n bá fẹ́ bá wọn pé ọwọ́ náà ni o. àlà àkídà tó bá ọmọdé mu tó bá gbàgbọ́ tí wọ́n bá yí àdámọ́ rẹ̀ padà ìyẹn àwọn àbá àkídà àtìríkọ́tì nàìjíríà òun àkídà àwọn ẹ̀yà arúgbó kí ẹgbẹ́ òun yá kídà àwọn ẹ̀yà arúgbó tọ́ba sọ fún yàtọ̀ ń sìn pé ọlọ́run bá ń bẹ ń sánmà kí ni ọmọ ẹran mọ́nu lọ ọlọ́run bẹ ń sánmà náà ni o àbá kan mọ̀ wá mọ̀ lọ́lọ́ lọ́wọ́ ìdí ìyàwó kan náà àbẹ̀ kọ́ àká ìwé ìrìnà pé wọ́n ṣubú lọ́wọ́ rẹ̀ ṣe wá rí àwọn tá a jẹ́ lẹ́kọ̀ọ́ tá a jọ́ mọ̀wé adigun adọ́kọ̀ ọyẹ ká lè mọ òun ní lọ bẹ́ẹ̀ ẹ mọ lọ́dọ̀ lọ́wọ́ lọ́sẹ̀ wí fún wa lẹ́rù. àlùfáàkàrò rọ̀ sí ìgbà tí ó kù bóun ni ẹni ló lè ṣe wàhálà tó lókè lódò lórí àwọn àfa gbogbo wàhálà yìí ìgbà tí ó kù náà ni ọ̀rọ̀ àkídà ń ṣe táwọn ẹ̀kọ́kọ́ lọ gbé ẹ̀rìn gbogbo gbìyànjú wa pàbó náà ló tó jáde. Nígbà tí wàá fọ́n wàá nàmá àmúkò àlà àkídà ti àjá ìsìnlẹ̀ ìṣàbò. Ẹ máa wọ ìmọ̀ abẹ́ kúlé ni ogun padà sórí àkídà àwọn tani. Àwọn ẹ̀yà arúgbó ẹ̀yà arúgbó olùlẹ̀ ìṣàbò yìí. Sọ́ọ̀bì pé kò lọ́nà ọba wà. Kí ni ìyá ọkọ? Òkè èmi bí ìgbà kọ́ náà ọba wà tí mo dàmúdàmú ogójì ọdún ọmọ ẹ̀ lórí àkídà àwọn ẹ̀yà arúgbó yìí o lọ́nà bàbá àtàánù mi ni ìgbà àwọn sọ yìí lọ́la mọ̀ sọ àkídà àwọn fírikọ́tù nàìjíríà ni tó bàdà máa mọ̀ ní. ẹni tó jẹ́ bọ́dún kọ̀ọ̀pẹ̀ gan-an wọ́n wá ní kò lọ́nà ọba wà àbí kò ní kò lẹ́dùn mọ́rin o ilẹ̀ ni ó wọlé àbókè kò ṣe ní láì kaná sùn ọmọ ká àdámọ̀ wọn ọ̀nà ọba wà ló ṣe. bákan náà àdámọ̀ yóò mọ̀ pé ẹnìkan ló dá wa àdédé mọ́ síkí àdédé mọ́ bẹ láì sí ìkàtẹ́ àkẹ́kẹ́ fún. eléyìí nínú àwọn ẹ̀ka àkídà alifirikọtì náà jẹ àkùnrin alifirikẹrẹ yà ó bá àdámọ́ mu eléyìí nínú díẹ̀ nípa àdìsọ nínú àsọ ìtòlà àkídà ìtòlà àkọlà kọkọ àti àtàwọn kèfìlì àti ẹlẹ́ẹ̀kejì kọ́ alùpàdéyà ìtẹ́ta alùpàdéyà ẹlẹ́ẹ̀kejì wá ní alùpàdéyà káwọn náà dì mọ́wọ́ láti láti tètè mọ́ ẹ̀ tí ó sì rọrùn fún wa láti kọ́ gbogbo ilé wa ti ṣe nǹkan tábí tó yẹ nǹkan kọ̀kọ́ ní ọ̀rọ̀ àkídà àwọn fíkọ́tù náà dé àwọn ìwádìí ẹ̀wò fún ẹtú wò àgàgbọ́n náà tó bá lóun fẹ́ tó wò ẹgbọ́n dáadé máa ń lò àtọ̀ yóò padà di èèyàn jagunjagun láwùjọ náà bákan náà àìsí àsámú àkídà àkídà tó wà lórí bàbá mi àbíyá mi subhanallah àti bàbá bá dá àkídà tó wà lára àjọ kòtó láwọn nǹkan rori kọ́ha àyìnbó àkọ́kọ́ mọ́ndé àyìnbó àgbẹ̀dẹ ní tó sì lè kú lórí ẹ̀ ìmọ̀ bọ́lọ́ ti mú tó ń siláwọ̀ àtúnà ló ti mú àwọn onígbóná gbọ́dọ̀ máa lóga làwọn pé yóò adé àlà àfídàtú àlùbáàtìlà àfídà burúkú ìròyìn tí ò dá. bákan náà àlùwàtàfíyà àkílà àlùsùnàtì àlùsùnà àlùsùnàtì wàlìjàmá á ìwọ̀ntúnwọ̀nsì ìrẹ́nà ìgbòlú wàlìjàmá kò ní bá fi àti ìjọ bákan náà kò ní kékeré èyí tí àti ìjọ ní níbẹ̀. káwọn mẹ́rin bá díẹ̀ nínú àwọn aspect àkídà sí àwọn àpáàtẹ tí wọ́n mẹ́nu bà lẹ́nu ìsọ pé ní ọ̀rọ̀ àkídà yìí tó fẹ́nu ni wọ́n ní àkídà tó fẹ́nu pàtó nàìjíríà níbo káyà sílẹ̀ wọ́n fẹ́ àwọn àpáà náà ń wá ní kòkó ìsọ́fà mẹ́rin ọ̀tọ̀ ọ̀tọ̀ fún alálùkọ̀ tí a lè mọ́nù bẹ̀ la ó ní iye ó yọdún láti kọ́ kátó lọ bí àlèémá fílmù àlàáfíà gbáwọn ẹ̀ka kọ̀ọ̀kan kákàrà tàbàtì díẹ̀díẹ̀ tó ní ṣe pẹ̀lú ìmánu nìlá àgbọ̀n náà bá gbọ́ ìgbọ̀n náà bá gbọ́ yìí náà sì ni yóò fún fún mọ́ tọ́lá tó bá gba mọ̀lẹ́kà gbọ́ tó ní ọ̀gbọ́n náà bá gbọ́ mo kàn wá fún mọ̀lẹ́kà wà ó ó sì gbàgbọ́ mi yẹ kó mọ̀ ẹ́ gbọ́ sáàbù kọ́ lọ́wọ́ bá gbọ́ kò gbà kẹ̀kẹ́ gbọ́ ni àbí àfúgbà gbogbo tíra gbọ́ ṣùgbọ́n mo gbà ọ̀nà ọ̀la gbọ́. ìyẹn ló bá dáa pé ní àtàwọn ìfọ̀nà ọ̀nà ẹ̀yọ̀ gbogbo kẹ́ ṣùgbọ́n ọlọ́run la ní kámọ́lẹ́ yọ kan sábà tí màá wà lọ́gbọ́ tí ó wà lábẹ́ ẹ̀ lọ. kágbọ́n náà wà gbọ́ àwọn afá gbìyànjú fún wa láti yẹ kó rọrùn ibò láti gbàgbọ́ náà á tẹ́tù wọn pèsè mẹ́ta fún wa wọn ní àgbàgbọ́ ìrùbò mi yàtọ̀ nípa àwọn ẹṣẹ́ rẹ̀ tàwọn ṣe lè wá sí àfọ̀hánì àwọn ẹṣẹ́ tó náà bá ń ṣe ká gbàgbọ́ àwọn ẹṣẹ́ rẹ̀ ti ń ṣe ìlànà ní tọ̀hídì òwúwíyà àwọn iṣẹ́ tọ́nà wá ti ń ṣe nǹkan tébù ní àwọn yẹ̀ tán ọlọ́ba ní sáré sí àbílẹ̀kọ́ àyùwà ọ̀nílà àbá túnà kan ó ní ẹnìkan tó wá ti sí un wọ́n ti dọwọ́ bò torí ẹni tí yóò fún ní olè lébi ní olè gbà ọlọ́ni nínú wọ́ àwọn ọ̀rọ̀ gbáàbù gbòdò wà sílẹ̀ màdìyẹ ọlọ́ọ̀bà ló bá ti di pínpín àrísìkí fún ẹ̀dá wàkáyé nìdá àbáde láta nílùú rizùkú ha rizùkú ha wọ̀wá oyè rizùkú ha wà ìyá àìmọye àwọn ẹ̀dá sábàánídá bà níbí èyí náà ẹranko nìkan ló gẹ̀ẹ́dá àìmọye ẹ̀dá tó yẹ pé àrísìkí tiẹ̀ kò ní dá gbé sango náà lè dá kàmí tó mẹ́jẹ gbé àìmọye ẹ̀dá tó yẹ pé àrísìkí tiẹ̀ kò ní dá gbé. olóòtú darí lè dìbò yóò jẹ yóò jẹ àtẹ̀yìn náà ọlọ́run bá ní ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ìgbẹ́ni bá ti gbà pé ẹnìkan má rí sí kí mi ó ń ra sí kí mi eléyìí tó ti bá àdìsọ́nà rẹ̀ jẹ́ torí pọ́lọ́ nìkan ní ṣe bákan náà ni bá ní rọ́jò bá rọ ṣùgbọ́n wọ́n kúrò ó lè gbàgbé ẹ̀rí alẹ́ tí ń kírun tí ń jáwẹ̀ tí ó sọ o kódà rẹ tó tún pẹ̀lẹ́ lápapẹ á sáàṣe ah, mólúdì lọ́rùn tó wá bẹrọ àhàtì ni <laughs> àbíkẹ́ ní ọkọ̀ afẹ́ mọ́mọ́ dákẹ́ òjò nínú oṣù tó fà á nàlá ẹni tó bá rọ̀ kó o fẹ́ ní àtúndà àwọn akérèkọ̀ tí ó là kò gbọdọ̀ nínú ilé nínú àdìsọ́kàn rẹ o. ẹnìkan ti odò ẹnìkan ti kìíní ẹnìkan wọ odò ẹnìkan wọ odò lọ bá àwọn èèyàn kan. bákan náà àlàkàlì ìdẹ́dà ọlọ́run ọlọ́ba ọlọ́run ẹ̀tẹ́ sí o wà ọba ni ìdẹ́dà ọlọ́ba ó rẹ̀ pé ẹ̀kọ́ yorùbá ti máa rí àwọn ọkọ̀ ẹ̀fọ́ àti wa lọ́rọ̀ àwọn atúnidá ìkọ́nà ti dá ti àná wa di àwa náà ti dá o àtúndá gbogbo lẹ́yìn sá kí dàbí ọgbọ̀dọ̀ bá lọ́wọ́ kálukú wa ọlọ́wọ́ bá nìkan ní ọba adẹ́dá ó pèrà rẹ ní àlùkàláàbù ọlọ́run ní gbogbo táwọn èèyàn ń pè yáyá náà lórí bàbá sàlù fáfẹ́ lè fò la ìnànà ìdílé tẹ̀lé ìrúnà ń. láyà ya tó bá la kọ́lá wíṣà máa wù la gbogbo táwọn èèyàn ń pè é lẹ́yìn náà ní ló kéré ní wọn lè dáadáa bá ti kẹ́ ní ọba àdẹ́dà àti àwọn wa tààlà tó bèrè yẹn ara nínú àwọn tó bá ń ṣe òun ní máa ń wó yẹn tàn òun ní máa ń fún yẹn àníbi Ibrahim wáyẹsí wáyé bá mọ̀ rí tú fàwọ́ wáyẹsí ọlọ́run ní máa ń wọlé sàn ọ̀lẹ́ ìlú mi tún ní fún wáyé fi ọba yìí ni ó pa mí olóye jí mi yorùbá yorùbá pé à kú gbóná ló kú ọjọ́ kú lò sí pé ẹ̀ ń tẹ́lẹ̀ káàkiri ní kódà ń tún lórí lágbára ń jẹ ta àwọn tó yẹ parọ́ èmi náà gbọ́ pọ́n ní ní bàdágìrì níjà àrùn ẹni tí sọ yóò jẹ́ tí ó mọ kiri tó mọ gàwé o eléyìí ò sínú àkídàkì torí pé iṣẹ́ ọlọ́run la fi gbé fún ẹ̀dá a gbọ́dọ̀ mọ́nà láṣọ lórí kíni lórí àwọn ẹsẹ̀ tí ń bá ṣe ń la kórè tàwọ̀fẹ́lì àgbòfẹ́ ìyàwó àwọn bá jẹ́ pé a pé ní àtàtà pélé kò wọ́pọ̀ nínú àwọn ẹ̀dá àtàtì takò gan-an wọ́n takò gbangba ní àwọn gan mọ̀ lọ́kàn fèrè àwọn tí ó gbọ́dọ̀ ìgbà wọn lọ́kùnkùn mọ́lẹ́ àlà èmi lọ́nà ọba yóò tó wá rìnrìn àgbẹ̀ tó ga jù lọ ìfúnṣọ́njọ́ kẹ́kẹ́ yà hàmán ẹ̀tùnú lè sọ̀rọ̀ ha ìrìn hàmán bá mọ sẹ́ǹtì kan kó ga lókè làálì àtọ́lẹ̀ wọn ilá ilá ìmọ̀ọ́sà fún ọlọ́run ọba mi wà tó tún yàtọ̀ síbi mo fẹ́ bojú kan. tòǹtì dé ńkọ́ nígbà tó lọ́n sọ̀rọ̀ fìrà ọlọ́run wàjá àdúgbì ha fìrà ọ̀nù tapọ̀ àmì tí mo sá fún tó wá látọ̀dọ̀ ọlọ́run wà sẹ́yìn kọ̀nẹ́tì ha àrùn fóṣùbọ̀ onímọ̀ ló fẹ́ fún ọlọ́run ọba ọba ń bẹ ṣùgbọ́n ṣe yóò gbólúmọ́ fàlọ́ wa tàbùsí àwa náà fẹ́ ga ló bá níbẹ̀. sàdámọ́ pé ọlọ́run bá ní ṣe gbogbo nǹkan ó ti wà kódà káwọn èèyàn máa sọ pé ní àwọn ti nǹkan míì àbí nǹkan míì ló dá wọn. eléyìí tàwọn ṣe àgbòye ya ẹni kejì la pè ní tàwọn ìdílé olùdíjà ta lè pè ní lábẹ́ pé ká gbọ́ náà bá gbọ́ ni o ta lè pè ní tàwọn ìdílé sọ́ọ̀tì wà ti rà dá àbí àpè ní tàwọn ìdílé ìbáàdà òun náà ní tàwọn ìdílé láàyè sàáda bí àfọ̀hálì náà tó bàbá tó mọ̀ kọ́ lọ́rọ́ ṣe gbogbo ohun tó ń ṣe fún wa ṣíṣe bá àánú bá wa ṣe títí ẹ̀jọ́ sùn ó ní kẹ́ńtà àwọn kó dá wa ó ní kẹ́ńtà àwọn tó ń àwọn àfáàní ibi tí wàhálà wa wà rèé eléyìí ló fa wàhálà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn tọ́lọ̀ náà wọn ti. bàbá mi sọ máa kéde pé ta ló dá yín láyà kó lùnàlá ọlọ́run ló dá wọn. òun bàtó dé bí kọ́mọ ti lọ́wọ́ ẹ̀mẹ́dì nǹkan mọ́ra mọ́ òun la tó gbélé yìí ẹ̀mẹ́fẹ̀ nǹkan míì mọ́ ibi tí wàhálà ti ẹ̀yẹ̀ náà. àjàlá àyè àtàlí ìlà àwọn àkídà akẹ̀kẹ̀rú bá fún ẹtù gbé ta pé tó bá fẹ́ lọ pé ogun tá ń sìn kò sí mọ́ ọlọ́ni kẹlá máa sìn ìnà hábà làṣẹ ìmùnàjà àbá ilé ìjọni lójú o ọ̀gbẹ́ni wọn bá bẹ̀rẹ̀ tà ìdí ìlú yíyá ń sìn wá ló bẹ̀rẹ̀ mọ́sálásí àwọn tó ń gbé jáde wá mọ́sálásí wọn ń pa o ọlọ́run ló dání ọlọ́run ló ń fún lóúnjẹ ọlọ́run ló ń jẹ́ kéèyàn máa sùn ìfẹ́ mọ̀ sọmọ yín ẹ má tó gèdè mọ́ ẹ má tẹ́ tutù mọ́ àwọn lè pé bóyá yìí tí wọ́n ṣe mọ́nu náà àbá kan kọ́ mi tí ó lè wá sí òkú àfà ó dà pé ní àmọ̀ pẹ̀lú ilé àgbẹ̀fẹ̀ tó wà ẹ̀kọ́ kọ́ lù wá ní. táwọn mílíọ̀nù ẹ̀ mọ̀ pé àwọn náà ń sọ̀rọ̀ táwọn léèdì bóòlù ẹ̀ ń sọ àwọn tó jẹ́ kíríkọ́tù náà di àwọn àkẹ́bọ̀ látàkó tí ò dá tó takó ìmọ̀nà lẹ́yìn ọ̀gbẹ́ lórí ìjọba ọlọ́run wà lápẹ́ tó bá a ti rìn àti ìkú ìrúmọ̀ ti rọ̀ fún la àní ìbùdó wọ̀ ọ́ wọ́n ti lẹ́yìn ibùdó ọ̀hún kọ́rọ̀ la fi ráwọn òṣìṣẹ́ ni kọ́mọ sọ báyìí kọ́ ọlọ́run nìkan ni ẹ máa sìn gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún ẹ jìnà sí ìwọ ló máa sọ pé ẹ jìnà sí ìmọ̀ nǹkan ní ìbúra ẹ jìnà sí ìmọ̀ kòkó ọ̀hún ẹ jìnà sí ìmọ̀ ìdàgbẹ́jẹ́ ẹ jìnà sí ìmọ̀ ìdẹ̀ǹtàmọ́ra ẹ jìnà sí ìmọ̀ owó tẹ́ ẹ jìnà sí ìmọ̀ ìgbẹ́ǹkan olúwa náà àwọn tí kọ́tù ní nàìjíríà ní ẹ̀rẹ́ ti lọ́wọ́ àfẹ́ẹ̀sì látàyè jọ wá pèrè sí àmì ìdílé. ilé yóò fi wàhálà láwùjọ ó kọ́ sí èdè ìjẹ́ wọ́n fi ẹ́ wọ́n sáré pé ní ọ̀fẹ́ tẹ̀lé lánàá wẹ̀ ní sí òṣèlú àgbẹ̀bọ́nà ọba sánà ọ̀tà alábòṣe gbé kalẹ̀. gbogbo nǹkan tó bá jẹ́ ìrìn àjọsìn àánà gbọ́dọ̀ tẹ́ mọ́ ọlọ́run ìbúra wa ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa búra ìdúnkà wa ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa dún fún ìforíkanlẹ̀ wa ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa foríkanlẹ̀ fún ìgbáralé wa ọlọ́run la gbọ́dọ̀ gbáralé ìwásọ ọlọ́run la wà lójú sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àdìsọ́kàn tiwa náà ló wà lórí ọ̀nà àwọn àdìsọ́kàn àwọn ẹni ọ̀la ẹ̀rọ ilé ìjẹta ó yẹ tó mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ púpọ̀ síwájú náà ni tàwọ́kéde làtúmá àtùfà kámọ́nà yẹn yọ̀kan lórí àwọn orúkọ rẹ̀ àwọn òyìn yẹn ọlọ́run wa ní láyé àtúmọ̀ òṣùn náà pàdé tó kò fi ha orúkọ tó dáa tó ló ń ní kábí tó orúkọ náà wá sí kọ ó kọ fún àmọye rẹ tó lọ wọn hadith ibn Mas'ud tó wọn Muslim Imam Ahmad lórí ara tí àdúrà sáré lè kọ́ wa ẹ̀rí tó ní aláwọ̀ ẹni àbùdó àbùdó tó wá padà rẹ̀ pé àwọn sáà tàbí ìṣẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ ọgbẹ́ lọ́mọ tó jẹ́ nǹkan ọ̀pọ̀ fún wa orúkọ náà bá pọ̀ a máa ń sọ náà láti lórí àwọn orúkọ rẹ̀ ní ẹ̀rí kákan náà làwọn ọ̀rọ̀ yẹ àwọn afáfọ̀rọ̀ pọ̀ lórí ilé ìdàgbò tó gbà wá ẹ̀wọ̀n sọ pé ní àtàndé kékeré ni àwọn afáfọ̀ máa ṣàlàyé rẹ̀ náà ti ṣàlàyé rẹ̀ fún wa tó ti máa ṣe fún wa kò ní láti àlá ẹlẹ́kùnrẹ́rẹ́ àwọn orúkọ náà báyìí oríṣiríṣi ìpínlẹ̀ àwọn de ẹ̀pẹ̀ sí àwọn tó jẹ́ sèfàtò que sèfàtò gàdíyà sèfàtò fìlíyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ agbọ́dọ̀ fi ìròyìn ọlọ́run ọba bákan náà ìròyìn ọlọ́run àìtẹnubọ̀ bẹ́ẹ̀ bá lọ pé ní nǹkan kọ̀ọ̀kan ni kó lọ́wọ́ ọlọ́run àtẹrí kò kẹ́ ẹ̀rí bó ní ojú ọlọ́run àtẹrí kò kẹ́ ṣùgbọ́n àtẹrẹ́ ìdíkó lójú kò sí lọ́jọ́ wa kò kọ́nà tó gbé lẹ́yìn bákan náà torúkọ bá jọra wọn ó kàn jọra wọn ní nǹkan tó kó sínú yàtọ̀ ẹ̀rọ ni hansa adam láwùn sẹ̀mí ìyá kẹ́ ẹ ní ẹni tí alábàájọ kọ ni ẹni olókọ mi ọkọ bá ti wà yá màá lórúkọ àwọn olókọ mi ni bùrọ̀dá bá gbájá kò tó lórúkọ ọlọ́wọ́ ọba ẹ̀yìn ọba àkóní níbi àwọn ọkọ rẹ̀ níbi àwọn èròyìn ẹ̀ èròyìn ọlọ́run bá pọ̀ hánà gbọ́dọ̀ fi rìn àwọn alùpùpù náà wà jàmọ́ á sàmọ̀ sí àlùfẹ́rẹ́kọ̀tù náà yíyá wọn èyí yí orúkọ ọlọ́run padà wọn èyí ìròyìn ọlọ́run wá padà bí ó bá ti wá náà ni wọ́n máa ń gbé kalẹ̀ nítawọn afẹ́sì máa ń sọ pé àmì rúha kámà já sílà àmì rúha kámà já láti lè làṣà yìí tó bá ti wá lẹ́yìn ẹ pé ó bó ló ti wá rí àmọ́ ọlọ́run lọ́wọ́ ìwọ́n ló lọ́kọ́ ọlọ́run ṣe kékeré ọlọ́run lọ́wọ́ àìsí orúkọ kọ́lọ́run àìwúrò yìí fọlọ́ kọ́ ọlọ́jà jẹ́ yóò kan ọbẹ̀ dúpẹ́ fọlọ́ wọn ni ọba ọba kìíní kan ọba àhá ọba owó ọba ẹgbẹ́ abẹ́ alágbádá aná aláwọ̀ tẹ́lẹ̀ òrùn tó máa ń la gbogbo eléyìí tó tó rìn ọlọ́ ìsọkúsọ ní kábíyẹn ti ẹni bá máa ń rédíò program kátó bẹ̀rẹ̀ ká dúpẹ́ fọlọ́ lónìí gbogbo pátí pátí náà wọn kọ́ ẹ̀rí gbogbo eléyìí kìí ṣe ìwọ lọ́mọ ń kọ́ máa gbé à. ó kọ ẹjẹ́ tó máa pẹ́ra mi báyìí ilé ìrànlọ́dọ̀ kíyèsí àwọn òròyìn ọlọ́run àtàwọn orúkọ rẹ̀ látàrọ̀ ọ̀rọ̀ táàmù sọ ẹlòmíràn ló ń àdúrà ló tó fi ròyìn ara rẹ̀ àbí màtí ṣe mọ́ ò ìgbẹ́ tọ́nà wọn máa ń gbàgbé ẹlẹ́mẹ́nìyà ọba jídára lọ́lọ́n tọ́nà máa ń sùn láta fúdù sílẹ̀ tó náà tọ́wọ́ bá fẹ́ ní àkílà àwọn èèyàn tó dúró délé gbogbo àyè náà ní àgbọ́dọ̀ kíyèsí bákan nínú tí àtúndì mẹ́nuba nínú tí àwọn àdìsílẹ̀ wal jamaa táwọn àdìsílẹ̀ tó náà di yá kí ó wà nù àkílà wọn ẹni nígbà pẹ́ gbígba ọlọ́run tó wà ní sámà tó yà mẹ́nu lélẹ́ yìí ni pé sábà kọ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá pé ń bọ́ lọ́mọ́ bá wà nǹkan kí nǹkan ni ẹ̀ máa gbọ́ ẹlòmínú wà ó wà ní máa kọ́ ẹlòmínú wà ní ó wà ní ilé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run àtàlá àtàlá ó fún alẹ́ ní jáńtìrẹ́rẹ́ láti nà lùkọ́rọ́ àyàn àti nọ́ọ̀rọ̀ ànẹ́bí nípa pé òkèlú náà lòún wà kẹ́nu mi gan yóò àmìtòrò ní sàmà àyà kúkú àdókò mọ̀lá àrùn ṣé ọkàn yín balẹ̀ kó jẹ́ pé ní tó wà ń sánmà jẹ́mọ́ ta tó wà ń sánmà ọlọ́run bá yín. àníbàmù lọ́sọ́lá olùyèrèhámù mọ́ọ̀fì làárù yèrèhámù kò mọ́ọ̀fì sàmà ẹ sàánú ẹ tó wà nílẹ̀ kẹ́ tó wà ń sánmà náà lé bá sàánú ẹ̀yìn náà ta ló wà ń sánmà jẹ́mọ́ ọlọ́run bá yín. ìgbà míì afọkẹ́yìn mọ fáwọn kò gẹ òkè gbàtọ́ min fawqihi àwọn mọ̀lẹ́ka ń bẹ̀rù ọlọ́run ọba àwọn tó tó wà ní òkè tí wọ́n eléyìí ni a pé ní òkè ní ọlọ́run wa ìgbàmí alùkẹ́ni máa sọ amadu ti lọ́rọ̀ tó dání tó tó dání ń gòkè lọ ọba ni. bákan náà alùkẹ́ni máa ń gẹ́gẹ́ wọ́n ti tẹ̀yẹ́sì lọ́rọ̀ bọ̀nà azawajal ọlọ́ba máa sọ̀ kalẹ̀ ìlà sàmà ìdúnìyà sísàmà dẹ̀dẹ̀dẹ̀ ìnà ya kọ́ kúlùkùlù ààfin ìnà láyé nígbà tó bá kú wa ń tọ́jú ó máa ń sọ̀ kalẹ̀ ìjọba tí o bá ti lókè bó ni ó ti wá sọ̀ kalẹ̀ kábà tó bá wẹ̀ rí mi ọlọ́ba sọ̀rọ̀ àtàwọn sọ pé alálẹ̀ àríṣe ìsáwà àrọ̀hìmá alálẹ̀ àríṣe ìsáwà orí àlàáràṣe òlọ́nà ọba wa ó gbọ́dọ̀ wà nínú àkídà wa àkídà pé kọ́tò nàìjíríà àti ọlọ́run ọba wa tá à ń sìn òkè ló wà lórí àlàárà ṣe àlàárà tí sì ni ó ní akpọ̀rọ̀ kálíkìlá ẹ̀dá tí ó tóbi jùlọ òkè lọ́nà ọba wa tí ẹ̀rí pọ̀ lórí eléyìí láńtẹ́rẹ́rẹ́ ìyẹn ló pàdé pé ní àwọn àfa wọn a máa ṣe àkàkọ́ ọ̀rọ̀ yìí torí pé ẹni tó bá wọn ti tọ́nà ọba rẹ̀ wà àyẹ̀pẹ́ ní òfin ìmọ̀ ṣe kan nínú àwọn sọ̀hábà ti ṣe Mu'awiya bin al-Hakam al-Islami radiyallahu anhu ó ní ẹrú kan ẹrú mi yìí wá ṣẹ́ ó wá bínú lù ni ó wá gbóhùn náà ó ti wá láàyè kó o lu ẹrú yìí lẹ̀ ó wá wájú àlejò tó bá ìgbà ìjọ bàbá lè mi tí ń bọ́ sọ̀rọ̀ yìí ọ̀nà ìwọ̀n lànàmì ọlọ́run ànàmì ní àtẹ̀kẹ̀ ha fa ìná ha mòmìnà túlẹ̀ mòmìnà lélẹ̀ lórí fún páàkì tí ń bọ́ lọ́wọ́ bá wà ọ̀nà bá wọn lókè ẹ wà máa gbọ́ táwọn àlùmọ̀ ṣẹ́tìlá hapon àṣà ìrà àtàwọn sọ́jọ́ bẹ́ẹ̀ á ní ọlọ́run kò sí lókè kò sí ńlẹ̀ kò sí láàrin kò sí níbo lọ́lọ́run torí pé nínú ìròyìn tí wọ́n náà fẹ́ fi àyè kan ròyìn ọlọ́run ọmọ ọlọ́run kọjá kó wà láyè kan lọ níbo lọ́lọ́run wà nígbà tí ò sí lókè tí ò sílẹ̀ jẹba lọ pé ìròyìn tí wọ́n fẹ́ máa ń takọ àwọn ìròyìn ọlọ́run àlèmọ́ mi lọ́tẹ́rí àtàwọn àfáà mi nínú ẹ̀sìn wọ́n ní àlùmọ́ àpèlá àwọn tó wà bá dàn àròyìn ọlọ́run yìí yàbùdú náà àlàádàmà òfurufú ni wọ́n ń sìn o ẹni ò lè lọ bí tóun sìn ẹni tó ń sìn tó wà òfurufú ló ń sìn

àlìmọ́ wọn ti jẹ pẹ́yẹpẹ́ ní àtẹ̀síwá màdùn kọ́nà bá wà lókè ìta àmà ní wà ní kẹ́yìn mọ̀jùlọ ẹ̀mí mo ti wà ń bẹ̀ láàmà. pẹ̀lú ìmáàmù ní ìwádìí láti gbàgbọ́ kó wà ń bẹ̀ dédé ní fún wa kọ̀sọ̀ àlọ́ àmì òkúté yà ká máa wò pé ní bó lọ́nà wa ti wà ń bẹ̀ ìyẹn ní mo jẹ́ àdáadáa lẹ̀ káyà kíyèsí náà kẹsìlẹ fún àwọn ọmọdé tọ́nà bá bẹ́ẹ̀ ní tó fi rí rẹ̀ àwọn tó àkójá ìṣòro yíyà ilé ìgbàkílẹ̀ àwọn mùsùlùmí àwọn kò lò léyà ni pé ọlọ́run ọba ti sọ̀kalẹ̀ sára gbogbo nǹkan ẹ wá ní irú máàkì tó wá wájú mi ẹ lè ní irú wa ọlọ́run náà mi ògiri yìí kọ́ ọlọ́run náà mi ọlọ́run wà ní gbogbo pé nǹkan òní jẹ́ nǹkan àdúgbò yìí máa wà àlìhàlá àdìlọ́kọ́ mílẹ̀ wa nínú àwọn oníṣú fi ní ìfẹ́ mi sẹ́ńtìmẹ́lẹ́ kẹta nínú iraq wọ́n pa nígbà tó nígbà àfihàn ìwà inú wa pa mẹ́dọ̀ ni tóbi máa rọ́ mílẹ̀ tó gbé wáyé jáde nù

ìyẹn ló fa àkídà wúwà wúwà tó mọ sábà nìka tí wọn jẹ wúwà eléyè ńlá àkídà ti wà o níbo lọ́nà wà tó wà ó wà sọ́nà mọ́mọ́ rẹ̀ ńkọ́ ó wà níbo gbogbo àyè nígbà tó kà lọ sí lọ́nà wà tó wà tààlà tó ṣe àlékún àgbẹ̀rẹ̀ nìkọ̀ọ̀ká àti àwọn ìṣàyè ìṣòwò àtọ́nà wà tó wà tààlà pẹ̀lẹ́ kárí wọn pẹ̀lú ìyá الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. nínú àwọn ibi tí ó tó wù mí kí a mẹ́nuba nínú àtẹ́lẹ̀ àtúfẹ́rẹ́kọ̀ sí nàìjíríà ó ní tí wọ́n máa fi ń bá olórí lò. ó pé agbègbè yìí náà ṣe pàtàkì kágbọ́ yé nínú àfídà àwọn ẹni ìṣíwájú wa. ẹlòmíín pàṣẹ lórí gbogbo àwọn agbọ́nrin mi nínú ọ̀rọ̀ àfídà lọ́rọ̀ àdìsọ́fẹ́. lórí tó ti fẹ́ òun náà ni bóòlù àti bóòlù nílò. ìpele ti ní ẹgbẹ́ tí èèyàn bá ti fi gbági olóòjẹ kan nínú àwọn oníbíríà nínú àwọn àṣìṣe kọ́tù tó ọ̀la tí a ti sọ síwájú ìyẹn ló pàṣẹ pé iṣẹ́ lómi tó fi wà nínú àwọn ẹni nínú àwọn ẹni tí wọ́n ti síwájú lọ látara ẹ̀gbọ́ àtọ́yé àárín yìí ọkàn alákòjú arákùnrin kan tó pè ní alhassan bùnùsọ́ọ̀lù àìsí ó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọjọ́ sí lọ́sọ̀rọ̀ rẹ̀ láyé àdìmọ́ ahmed táwọn èèyàn náà. nínú àwọn afá onífíkì tó gbajúmọ̀ ṣùgbọ́n ó ní pírọ́blẹ́mù lórí ọ̀rọ̀ olórí ẹ̀yìn àwọn sọ àyàn lára ń pa ìnáwó yàrá ọ̀sẹ̀ yìí kò náà gbà palẹ̀ papọ̀ lórí nítorí ìyá yìí nítorí nínú ìpínlẹ̀ àdìsọ́kàn àwọn àfẹ́fà tó ẹni pé a máa àwọn ẹni ṣíwájú wa ní wọ́n ti wọ́n bá àwọn lórí lò. ọlọ́wà sọ wọn tààlà ìyá ayọ̀lẹ̀dẹ́ náà àmọ̀nà ẹ̀yin tẹ́ gbàgbọ́ àti ọ̀lọ́ àwọn àti ọ̀sọ̀ ẹ̀tẹ̀lẹ́ náà ẹ̀tẹ̀lẹ́ òṣìṣẹ́ rẹ̀ fàkúwìlì àmọ̀lẹ̀ ní nǹkan àtàwọn aláṣẹ nínú yìí. àwọn aláṣẹ nínú wa gẹ́gẹ́ bí àlàyé káwọn àfáà ṣe àwọn méjì náà al-umara wal-ulama àwọn olórí wa àtàwọn àkáyèsí ká tẹ̀lé wọn pẹ̀lú mọ́jẹ̀mú yẹ pé títẹ̀lé yìí ó jẹ́ lábẹ́ títẹ̀lé tó náà ọba ọ̀rọ̀ òjíṣẹ́ ọba tí ó náà òjíṣẹ́ sí sí àwọn olórí wa òun náà ni kí a gbọ́rọ̀ sí wọn lẹ́nu ìyẹn ló parí wọn àlìhàdí tí àlìhàdí bá gbọ́dọ̀ sáré àtúgbà wa tó lánàá lè ṣe wá àti fáwọn wá àti tó lágbára ara tí a lè sọ fún wọn náà ni pé kò sí kò lè sọ́kọ̀ wà wá mò ń ṣe nàṣí àfún ẹ báyọ̀ lọ wà sámù ìwà kọ́ à bákan náà kí ẹ gbọ́rọ̀ sí àwọn olórí yín lẹ́nu kẹ sì tẹ̀lé wọn kẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu kẹ tẹ̀lé wọn. wọn lórí wáyà pépé wáyà náà àbúdá ní àbàṣíyà ó dà kọjá kó lórí ẹrú ni tó jọmọ abáṣà ó jẹ ẹrú ní ẹbí ṣe ọ̀gá lé lórí agbọ́dọ̀ tẹ̀lé ẹni ti jẹ́ aláṣẹ oríṣiríṣi ẹ̀rí ló wa kódà níbi ìṣe pé pé àfáwọn èèyàn lórí eléyìí láti máa tẹ̀lé olórí nínú bí wọn àdìsí ọ̀bádàtùbùrùsọ́ọ̀mù onígbà táwọn níbi ìṣe àfáwọn olóṣèlú àfáwọn aláàtúntàwọn ìwà pọ̀ á káwọn máa tẹ̀lé olórí káwọn gbọ́rọ̀ sílẹ̀ káwọn tẹ̀lé ìfìlímọ́kọ̀ọ́ ọ̀nà ìṣàkóso nígbà táwọn bá ní wá ní àbí àbí jẹ́ fún wà fún wa ànábi kan tẹ̀lé lórí ó bá rí pé wàá kànú náà ti àdá àmọ̀rọ̀ àhàlà ẹni tí ọ̀rọ̀ bá ti wà lọ́wọ́ ẹ̀ kánú ká ti fanfa káwọn ẹ̀ka wo ká kúrò rẹ̀ ká gbàdá nùsẹ́gbẹ̀ kan káwá débẹ̀ ànábi ní ńlá àǹtárọ̀ kúfùrọ̀ bàwá àti tẹ́ bá kó didi kéèké rí bá tẹ̀ sílẹ̀ yìí lórí ẹ̀rí pọ̀ lórí bóòlù àti ẹ̀sẹ̀ sí àwọn olórí ó wá lè yéṣe kí àwọn tí wọ́n jẹ́ olórí wọ́n kù díẹ̀ káàkó sí ibì kan kò sí bẹ́ẹ̀ náà a máa tẹ̀lé wọn náà lórí ogun tí yẹ kùyẹ̀kùyẹ̀ yìí rà níbi tí sọ fún wa pé ó máa ṣẹlẹ̀ lára rẹ̀ ní kọ́ni sọ pé ní ìná àtàtà tó nù bá ń di àtàrọ̀ tí wọ́n lọ sọ́yẹ́ máa rí sí àwọn tí wọ́n jẹ́ olórí yìí tí wọ́n ní wà sára ẹni nìkan ara wọn ní ẹni wọ́n máa dáná wọn ní àfihàn wà òun òun tòǹkìrú nàá bákan náà àwọn gẹ́gẹ́ ẹ̀ ní faramú yóò máa tẹ̀lẹ̀ sáwọn olórí tí wọ́n máa wù níwá àwọn sábà wá sọ pé ní kí wọ́n láà máa ṣe bẹ́ẹ̀ anábìrin tó àdúrà akọkùnmọ̀lẹ́bí àlékún ìwọ̀ tó jẹ́ ìwọ̀ tí yín tó yẹ kẹ́ fún wọn ẹ̀ mọ̀ fún wọn náà ìwọ̀ tí ẹ tẹ̀lé wọn wọn torí pé wọn fún yín lẹ́tọ̀ọ́ báyìí ẹ̀ nínú ẹ̀ lómi ọmọ fún wọn náà ìwọ̀ tí wọ́n wá ń kọ́ wàtẹ́sàlù àkọ́ máa bá ń

á ní àdígbà torípélé sí lànà àwọn ẹni ìṣíwájú wa bákan náà ní ọ̀rọ̀ ọ̀sánlá ó sọ ní ààyè wípé ní mọ̀nàkáràjà àlẹ́kọ́ à ẹnikẹ́ni tí ó bá kúrò lábẹ́ òfin lábẹ́ tẹ̀lé olórí olórí yóò ti fara rẹ̀ kí o tẹ̀lọ́ pàpà àpapọ̀lù jàmá à tó ti yapa jàmá mùsùlùmí ní ìlú bá sí lànà ẹ̀kọ́ lọ́dọ̀ ìlànà ìbímọ fàmà ta ló wá kú lórí irú ìṣesí fàmì ìsàtúkú jàhìlíyà ikú jàhìlíyà ní okú ikú àìmọ̀tán ikú jákujáku ẹbí láwọn èèyàn lé nìkan láwọn ṣe dáwà ní ọ̀yàn olórí yẹn ẹ̀ka dídé sí wọn ẹ̀ka sáko wọn ẹ̀ka káwọ́ jọra báyìí sẹ́nu mi ò sì bá lọ sẹ́nu sẹ́nu ṣe protest ní ọ̀pá sí àyè ó kó sí wọn kí lọ́wọ́ pọ̀ ọ̀rọ̀ kúkú fúnra tó fẹ́ ṣẹ̀yìn ṣe kí náà tó máa pè é eléyìí tẹ́lẹ̀ pàápàá jùlọ láàrin àtà àti rò pé kò yẹ kó ṣẹlẹ̀ ní lárúbáwá torí pé àwọn náà ló yẹ ká gbé lè yé ju àwa lọ wọn sọ pé òní ìmísírọ ọ̀là ń síríà ọ̀túnlá yámọ̀yì lọ́rọ̀ ní ọlọ́run ẹ̀ ní Sudan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì rò pé ní ẹ̀sìn ní sí àwọn ẹ̀ṣẹ̀ ìmọ̀ jáde tó lórí ìmọ̀ àtakò ìdí òbá mọ́. wọnú ìwáyà tó ṣẹlẹ̀ bá mi àmọ́ tó lẹ́gbà wá ọlọ́dàbí ní tàyàkùn bàdí àtẹ̀yìnbọ̀tún láyà pàdé nàbí òbílà yìí lẹ́yìn tí ń bá lọ fún àwọn olórí kan wà tó mọ̀ ní tẹ̀lé àṣẹ mi. bàláyẹ̀sẹ̀ nù nàbí sùnẹ́tì wọn à ní tẹ̀lé lánàá mi. bàyàkùn mo fi hìmù nìjà ló ẹ̀rí àwọn èèyàn kan nínú ọkùnrin òkùnkùn olóògbé ṣàyàfín ọkàn wọn bí ọkàn ti sí ṣùgbọ́n fi ìtumọ̀ nìkan ọkàn èsì tó wà lára yẹn lẹ́fà kéèyàn náà ti lélẹ̀ níwà tó máa wù kọ́ kúrkù kẹfà áfnà yà wà sólà ọ̀la ìbà àdàrà pàdé báyìí ìgbé máa ń bí àná ìpè olórí báyìí tí irúgbà bẹ́ẹ̀ tó bá tẹ̀ ọ́ wà láyé kí ni kí máa ṣe ẹ̀gbọ́n níbi tí ròyìn ẹni fẹ́ ní ibi ni kí wọ́n fi mi ṣe gẹ́gẹ́ bí aráàlú anábì ní fàáfẹ̀ ọmọ tẹ̀lé náà ni tẹ̀lé tẹ́sùmá ọ̀ gbọ́rọ̀ sílẹ̀ fàáfẹ̀ ọ̀ tún máa tẹ̀lé fa ìdọ́ra bá zọ́hara kódà kó máa rí ẹ̀ ga wà á kàlà máa rà kó jẹ́wọ́ rẹ̀ lónìí à ń jẹ́wọ́ wá ǹjẹ́ wa ń yẹ bàjẹ́ owó tí o ti ẹ̀tí tẹ̀ lọ́wọ́ <laughs> àti ilé polówó ẹ̀ àti ìsàlẹ̀ mi sọ owó tí wà lápẹ̀ yóò ti gbà lọ́rẹ̀ tí o sọ àlẹ́ mi kíkọ torí ẹ̀kọ́ ní kíni kọ ya pàká nídìí ogun ó ké pé tó ṣe dà ẹni tó rẹ̀ tọ́lẹ̀ mílẹ̀ fi ròyìn rí ìyẹn bẹ́ẹ̀ kéé sí ròyìn tó dá ṣùgbọ́n tí kò ní káwa dé kíni ká jáde káwa dá gbogbo ẹ̀rú eléyìí ṣe sí àwọn àlùkàwárí jì tó máa papò lórí tó sì ti ṣẹlẹ̀ látàrí àwọn sọ̀hábà wa torí pa rẹ̀ ó sì ṣẹ́kù dì sí àwọn aburú tí nǹkan yìí ní múlò pé kálíwá náà ní tọ́ka rẹ̀ fún abáwa ní oṣù táàbì rẹ̀ tẹ́ pé ní ẹ̀tọ́ tá a láǹjà fún gan àti ní ìgbà yìí tó wà lẹ̀ tẹ́lẹ̀ náà yóò tó dàrú torí pé ìwà láàrin wa àwọn olórí pé àti má dúró dédé ó sọ ìlú ká má dúró lórí lọ kò lérò mi nàìjíríà ó ní láwùlà àyèmọ́tì tí ò bá sí àwọn olórí wa ní làǹkà mọ̀lẹ́lá ọ̀nà bá ti rọ̀bọ̀ àti pé títí àná rẹ̀ yóò dògùn fún wa. ọlọ́pàá tó bá mú yẹn fún ẹgbẹ́ ìwọlẹ̀ tó bá tiẹ̀ wà. ọ̀rọ̀ ìgbà àbámọ́ ẹ̀dẹ́ fúnra wa ó ní làkàánà àbẹ̀ àpùnà náà bá lè àkùwá nà. àwọn tó lágbánú wa náà mọ̀ mú àwa ká yẹn mọ̀ mú wa jẹ. bàbá mú wẹ̀ wá yẹn làwọn àbúrò máa ń sọ pé ní kí èèyàn máa lò lórí ijọ́ kan aburú tí ó bí ó sàjọ ká ló lórí tí ò dáa fún àìmọyege lọ àìmọye ọdún lọ. tó wà ní owó tí àwọn àfa nínú àfíìdá tó máa ń ṣàkíyèsí eléyìí àìsàkó lórí wà ní ìjáàrú àbọ̀dà hàn kódà tó máa ṣàwòsí tó máa yàn wá jẹ àìsàkó wọn ìyẹn ló fi wà nù ìpínlẹ̀ àfíìdá sálà tẹ́ ní agbọ́dọ̀ bọ́yé ọba lọ́nà alibarbahari ari rọrọ ibẹ̀ ẹbánu akéda tó bahawiya alimọ mahamadu nínú sólè sólè gbogbo wọn kéde má tako lórí o àyè tako olórí abdullahi bin umar rọdí àlọ àdìgúnmá ní ọ̀sán ẹjọ́ kan ọlọ́lé abdullahi bin mọ̀fẹ́ yẹn ní ìlú mẹ̀dínà nígbà tí ìdínà kan ṣẹlẹ̀ láyé yẹ̀sí ìdúmọ̀nù mọ̀ àwíyá yẹ̀sí ìdúmọ̀nù mọ̀ àwíyá ọmọ mọ̀ àwíyá ni àti wọ́n sọ pé mọ̀háwíyà yẹ̀dídù ìwú àti òdá àwọn tako abdullahi bin umar wà lọlé ọkùnrin torí pé òun náà wà nínú àwọn tó ń tako ó ti débà ń ká pétérà àlù ìfáàdà lé àbí abdullah ẹ bá ń tẹ́lẹ̀ ẹ bá ń gbé bílò fún àwọn abdullahi tó jókòó ibi ló mọ̀rù sọ pé ìjókòó kọ́ ni mo wá bá ọ fún ìrìn fàájì mo bá lónìí ó gbọ́ pé ọ náà ti wà nínú ẹ̀sán báyìí báyìí báyìí báyìí títí mo gbọ́ lẹ́nu àrẹ́bí ní sọ fún ọ. ẹni tó bá jarú ìyá ìjọba kú síbẹ̀ ẹ̀rì ó gbé àti awíjàmbá fún ẹ lọ́jọ́ ìpínlẹ̀ àbújá àǹfààní àtàjàmbá olórí rẹ̀. àgbóyà àwọn ẹni síwájú wa ní òtúnlá ń kó ti fúnra wọn. àjáde bùnú yúùtọ̀ àtàkọ̀fí tọ́lá lórí kan burú lẹ́yìn yóò wọn tó àjáde lẹ́yìn. tó yẹ fún bàtọ́ ń bẹ̀rẹ̀ tiẹ̀ Iraq

ilà lẹ́yìn bá dáwó àṣàrò mi ìdí mo lè jù bá lọ. ara nílé àǹtí ṣe sọ́nà ojú òde jù lọ́dọ̀ tẹ́lẹ̀ lọ. nítorí ọkọ yámẹ́ni kọ́ àwọn yámẹ́ni ṣe ń kálukú wá fún ọmọ lọ́wọ́ àwọn ọmọ lọ́wọ́ kò kú sólórí tí ó mú wa mọ́ àwọn oníṣe tiwọn àbí náà ṣe tiwọn lẹ́yìn Libya náà á ní rẹ́bù wá pọ̀. àti jẹ́ àti mú àti lọ́bi tó yẹ wá dòfin. ìyá náà ti sọ ma pé ẹ ṣe sùúrù yìí o torí pé ìjà tẹ ẹ lò tán ẹ kẹ́ ìtò ń bọ̀ lẹ́yìn tó burú jù bẹ́ẹ̀ lọ ẹ má wò pé ìwé la tó ń gbọ́ lẹ́nu ánẹ́sì láàrọ̀ kó ní o yóò ti wájú síta tó yẹ nǹkó ọyọ kọ kí ni kò kí ajáde oríire ò da ọgbọ́dọ̀ kó yẹ lẹ́yìn ẹ máa ń lọ títì. alẹ́ sọ pé tẹ̀lé ìdúró ìlẹ̀ tí iye kò tí mo sọ o alẹ́ bí iye ló sọ. bi bí iye ló sọ. bí eh, alimami ahmed tó ṣẹlẹ̀ àwọn alimami ahmed tó lọ ń gbà fún dé fún nítorí ìdílé gbà àdúgbà àwọn ètè báwọn àjùmọ̀tẹ́sílà tá a sọ̀rọ̀ wọn fún fún alẹ́ kan tó lọ dá lọ́dọ̀ àwọn ọba tọ́jú wa fi àjẹ ìmọ̀ Ahmadu lórí fìtínà kọ́tàkùn ní fìtínà kálífù kùrán àwọn gbàgbé kùrán ní ẹ̀dá ọlọ́ọ̀ni torí pírísìpù wọn tá a fọ fún alẹ́ kẹta àwọn òfẹ́ fìlò yìí kẹta nílẹ̀ fọlọ́ ẹ̀fẹ́ gbà fọlọ́ ń sọ̀rọ̀ ìmọ̀mọ́ amadu jẹ́rì àkídá tó wá fún ẹni pé ọ̀rọ̀ ọlọ́run ní kùránì òkè ẹ̀dá ìyẹn náà dúró lé lórí àwọn wá rọ́ àwọ̀ tẹ́lá gbọ́dọ̀ máa bẹ náà pé àwọn ẹni bí irú ìlú tó lọ pé kọ́lọ́ máa jọ láwọn aláṣẹ wọ̀ yóò máa jẹ ọdún ẹlọ ẹlọ fún àwọn ọmọ yẹn olè náà náà dàlú kò ní tí ò lè pè yẹn ní onísọkúsọ tí ń bọ́ àwọn sàhábà àwọn amúnà Ahmad wọn fi yà á jẹ máa ọba àtìmàmù ẹ̀rì ó lọ àlùmọ̀tẹ́sìn àbí ìyẹn náà lọ àti àlùwáṣẹ́ wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bí kàdé ń kú nínú tó ń jẹ orí ìlànà iná wa kúrẹ́kọ̀ àlùmọ̀tà wá kí ló wá dé òun lọ́nà wá ta amúgbá àyíkú mọ́ òun sọ́dọ́ àlódò òdòdó. lásìkò ìgbà tí mo mú wa bí tẹ́ sí mọ́ òun náà rà lóya déjọ́ kan. ìyàtọ̀ fi ń jẹ́ rẹ̀ mọ́ mi kọ́ àwọn ọba tó ń jẹ́ mọ́ bí àtakò wọn. àárùfò kèké ti wọn tí gbogbo ó gbóná alẹ́ sànú. ìwọ́n máa mọ̀ látara àkídà tí àwọn ẹni tó wájú wájú ó lé ẹni tó ní àtẹ́gbọ́n tó fẹ́ sàn torí ẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe ilé òun náà ní òun náà ń tẹ́tí wọn pé ẹ̀jẹ̀ pẹ́trò gbọ́dọ̀ kálẹ̀ torí tó torí kékeré sí làwọn ẹni tẹ́ mẹ́rin bí ṣe wà náà ní títí gbogbo ọlọ́run kí ni tó ti lẹ́sìn. káyipẹ́ tó tọ́ ni tí mo máa mọ́tò kó yá ètò bẹ̀rẹ̀ ó yẹ kẹ́tì bẹ̀rẹ̀ láti lọ́wọ́ ó ní ọdún tí mo máa mọ́tò lò lẹ́wọ̀n o olórí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkànkù ìkejì tó ń gbé náà ni ṣẹ̀fọ́nà tó gbé ìkẹ́ ẹni tó wá jẹ́ ọlọ́run ní kó wá rí pé ẹni yìí ní ilé sọ̀rọ̀ lódò táyé pé ní tó tọ́ ni táwọn ẹni síwájú wá mọ̀ bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ gbọ́ ya ẹja dìde ogun náà tó ilé ìké inú lànà à ń tẹ́lẹ̀ nítorí pé alẹ́ láwọn tán ní irú bẹ̀bí tiwa síyàwó náà lò jáàbù fi tán ìyàwó tiwa náà sẹ́nu máa náà ní tó tọ́ ni ká lè àmọ́ ìrẹ̀ká àìsàn bẹ́ẹ̀ bá olórí lò ìyẹn máa yọ sí àwọn àfáàfáà tọ́lú máa ń pàkíyèsí wa sí àwọn sàdúrà fún lórí ẹ̀rí alùpùpù ìlú ìyá ó ń tó bá kó àdúrà kan lẹ́nu kò sẹ́ni tó ń ṣe gbogbo lórí lọ. ẹ̀yin wọn sọ pé ní ara ah, ilé àbá àdì ọ̀ àní ṣe fẹ́ lómi ọ̀ ní ṣe fúnra rẹ̀ tó lórí lọ oníṣẹ́ ìdí tó bá tó kó lórí tí ìlú bá dáa yóò dáa tẹ̀lé yóò dáa tó gbogbo gbogbo yẹn. àlìmọ́ tọba rí yẹn kan yẹ́dì rú alasultan tọba rí yẹn kan tí ń ṣépè fáwọn olórí olórí fún ẹ̀ níwọ̀n kò mọ̀ ní dá fún ọ̀ ẹni ní gàdó ni wọn ṣe kéde ẹsìn ọkẹ ẹyin olùlọ sí ọmọ àlè yìí kò ní dá fún yín ló bá nà la tọba rí yẹn tí wọn ń ṣe irú náà fàálà ẹwọ wọn ti lé bẹ́ẹ̀ yẹ tó bá ti wà náà yìí òun ẹ̀sìn mọ́tò náà fi kọ̀tọ́ lákòó yẹ fi kọ̀tọ̀ náà rí à. àìsàkó lórí ìmọ̀mù tó wà fún mi pé tó bá rẹ́ni tí ń ṣàdúrà fún wọn fàálà ń kọlọ̀ kàmí ọ̀tọ́ ẹ̀dùn sọ̀nà onísúnà nù alákèédà fúdà àmọ́ ń ṣàdúrà fún àwọn aláṣẹ ni àìṣe pé fún wọn eléyìí náà nínú tí agbọ́dọ̀ bóyá bàbá fẹ́ wà nínú àwọn àdìfẹ́ kọ́sì àdáyé ìyá.

àti àtàwọn obìnrin wọn tó lọ kó jáàbù lọ à ń jà nítorí kí ni wọn ti kówó epo kèémí lọ́rọ̀ ẹ̀sìn kan lẹ́ni ẹmọ́ sí mọ́ o tó wáyà gánà ní alùsílẹ̀ làwọn alùsílẹ̀ yẹn bẹ́ẹ̀ tó sínú lànà wọn rárá wọn lè ti tọ́lẹ̀ ìdílé bàbá náà dúró lórí ká gbogbo ẹtí àfídà gbogbo ẹni ta bàtà o wa ìwà pàṣẹ gbogbo tó bá fẹ́ẹ̀lì láàrin yìí káàkiri ó ṣe pàtàkì torí pé ẹ lè lo àwọn atajọ́dọ̀ ẹ lè lo wa àwọn ọ̀nà ikú nígbà bá àwọn ọ̀gá ti ṣiṣẹ́ lọ́dì mọ̀ ẹgbẹ́ kan ní ẹlẹ́ ọpọlọpẹ àìwọ́n náà wò ó tó wá ẹ̀kọ́ ní báwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ tọ́tọ́ tún mẹ́tíkà wá takò wọn ni tó ẹ̀kọ́ wọn náà lọ wà bẹ́ẹ̀ tẹ́tọ́ takò ẹni. bákan náà oríṣiríṣi lọ àtakò ilé wa ẹlòmí lè wà nulẹ̀ rẹ̀ ìṣọ́kí kan Facebook nípa àwọn eléyìí rẹ̀ ẹni mìíràn ya pàtó wọn síbẹ̀ ẹ̀rí eléyìí ní tí ò bá mi náà ni olórí ni olórí ó máa jẹ́ ìtàkì bá wọn lò sẹ́ni ti ṣàlàyé fún wa kódà kan mọ̀ dúró déédéé kọ́nà wa sọ àwọn àtàlà kó sànù wa ẹ̀rí parí ní fẹ́ kí atún nínú wa torí ti ń ṣẹlẹ̀ ní àwùjọ wa rẹ̀ òun rẹ̀ pé bóò làwọn ẹni ìṣíwájú wa táwọn tí àlè kékeré kọ́tù náà jẹ́ á bóò náà ṣe bá wọn sàhábà ẹlẹ́yìn tó ń wà sánà wà sàlá mo sì gbé kalẹ̀ ká nífẹ̀ẹ́ wọn ká máa ṣàdúrà fún wọn ká tẹ̀lé orípa wọn àdébà kan ọ̀sán láwọn ní káyọ̀ náà ti kọ́ lé àwọn tí wọ́n dáa ju jẹ́ nígbà tó dáa ju àwọn tí wọ́n bá mi lògbà iná náà sàhábà fún wọn lẹ́sìn náà yẹ̀rú náà fún wọn lẹ́sìn náà yẹ̀rú náà ẹ̀yìn tó tẹ̀lé wọn àwọn tàbí àti àtìbáyé tàbí àwọn yẹn ìjẹta náà kọ́ ṣe wọn a máa ń tẹ̀lé orípa wọn sọ ábà ní àìyapa wọn nítọ́jú tẹ̀sìn làwọn náà fi tẹ̀sìn. ìyẹn ni àtúnwọ̀n kò sẹ́yìn yá wọ́n ń tọ́nu àlàyé lọ́sọ̀rọ̀ wá kò sẹ́yìn yá inú wa mi kò sóri àyè sọ́nà tí wọ́n jẹ̀mọ́ a. nínú ìpìlẹ̀ lélẹ́yìí o tó abẹ́jẹ́ àyè sọ́nà ṣe é báyàbá nínú ìpìlẹ̀ àyè sọ́nà wọ́n jẹ̀mọ́ a. onítàlámọ́ kúrò òbí ọkàn bákan náà wà lè fi náà ti ṣe àwọn wa náà gbọdọ̀ mọ́ ní asáàbì rọ̀ fún ilẹ̀ sọ́dà fáwọn sọ̀hábà irú ìdí fún sọ̀hábà ẹni pé ẹni náà dídú náà kéde pé kí ló ti wọ́ gbogbo agbègbè tá à ń sọ yìí kò sí ìlú tó ti tó ti lù òun máa tà lẹ́yìn ẹ̀kẹ́ máa bọ̀ afọ́nukọ́lá ti lẹ́gbẹ̀ẹ́ fúrù wọ̀ ìgbẹ́ sẹ́rù wò bí àlọ́ ìlú wò bí àgbẹ̀ tó fún ẹgbẹ́ dàrú mọ́ lọ́wọ́. ẹnu wa ọkàn wa gbọ́dọ̀ mọ́ sí àwọn sọ̀hábà agbọ̀rọ̀ jẹ́ tí ó máa sọ ìsọkúsọ fún wa Abu Usman àtọ̀bórí nínú àfihàn asáàbù hadith àwọn ẹni nínú ìlànà àwọn ẹni ìṣíwájú àwọn alì hadith ọ̀yọ̀rọ̀ ọ̀nà alkaf á rí pé a gbọ́dọ̀ kóra dó àmọ̀ ìbádára bẹ́ẹ̀ ni àfihàn nàìjíríà sọ́dọ̀ a gbọ́dọ̀ kóra dó lórí tí ń ṣẹlẹ̀ láàrin sọ̀hábà àwọn kan tó ṣẹlẹ̀ láàrin gẹ́gẹ́ bí ìjọba ní èkó bákan náà àtẹ̀tẹ̀lérò àìsínẹ́tìsì àmọ̀ ìyàtọ̀ mọ́n àìsàn àwùjọ sí ìṣe gbogbo nǹkan tí ó bá ti mú ìbẹ̀rù àtẹ̀nà sàhábà ìkóyẹwọ́ kéré ọgbọ́dọ̀ kan rà rẹ̀ kúrò mẹ́ torí pé ní ẹni ìkẹ́ni wọn bákan náà wàyàrá ó lẹ̀ sàrọ̀ ọmọ alájẹ ní ìṣe àwọn ẹni tí wájú àgbẹ̀wò ọgbọ́n sàhábà lágbọ́dọ̀ máa tọrọ ọ̀kẹ́ fún ẹnìkan nínú púrógámù kan olóhùn takoṣíà náà takoṣíà náà takoṣíà ẹgbẹ́jọ́ ní ìbéjì wá wò wọ́n ní Aisha wọ́n ní ìyàwó Aisha kìrìtẹ́sà ní ọ̀dẹ́ àlàáyé wọ́n máa ń wọ ẹnu rẹ̀ pé ẹgbẹ́ nù ẹgbẹ́ nù ìdákẹ́rẹ́ kílẹ̀ rẹ̀ tó ṣe kò lè tọrọ kò lè tọrọ ọ̀dẹ́ àlàáyé tó wọ́n gbọ́dọ̀ yẹ nìkan lẹ̀ náà sàábà kódà tó yẹ péjọ márùn ló fi bá nàbí lò sáré ìgbé. nínú ọ̀pọ̀ ààbà náà eléyìí ni agbọ́dọ̀ fi máa sàábà lò ẹ mẹ́rin gbogbo tíra àkídà tí bá gbọ́dọ̀ máa sàábà lò lò ẹ̀rí. alẹ́ ibùdó àbídà ọ̀rọ̀ nínú ayé àtọ́wọ́n ni wàkúrú kọ́ọ̀lá wàkúrú kẹ́rọ̀ kọ́ọ̀lé ní sọ̀hábà ti kò lè ṣe gbogbo sàábà ọ̀rọ̀ ìlànà tó ti mọ́ ọ̀làtàkùn tọ̀ àná tẹ̀yìn bó wà tẹ̀yìn rọ̀kù wọ́n lè fẹ́ dé wọn bẹnu àtẹ́lù wọn sẹ́yìn wọn bá wọn bá gbèjì tí ò dára ní ẹ̀sìn tàbí kan náà nínú ẹ̀ṣẹ̀ báyìí wọ́n lè mọ bẹnu àtẹ́lù wọn torí pé àkọ́dúnlá tọkọ́ wà lù ayélu mi lóṣù padà nìyí wà yìí tó kílẹ̀ ó ti sọ̀rọ̀ mọ́ sàábà fún wa wà fí ìfásitì ààyè fífọ̀ á bá ti tẹ̀ mú dáko tọ́ba lọ́dún tó kì í fáṣẹ ọ́ làwọn ayé àtúnyìn àwọn sọ̀hábà. àlìmọ́ òkúrò tẹ́lẹ̀ yàrá ẹ̀gbọ́n ló làmì àwọn pé òkú sọ̀hábà ti kú lì ní ní mọ̀dáàmù. ìlànà tèmi tó gbọdọ̀ jẹ́ lánàá gbogbo oníkú náà agbọ́dọ̀ níbi ẹ̀ sọ̀hábà ni. agbọ́dọ̀ ní sẹ̀wàwọ̀ àdàtù kúrú bá bí àtàwà sánù ìfẹ́ wọn tí mo ní gan kò fi sàkàsọ́dọ̀ lọ pé inú iṣẹ́ rẹ̀ làwọn fi sàkàsọ̀ pé ọlọ́run làwọn láàfẹ́ tí mo ní sàn sọ̀hábà a máa nífẹ̀ẹ́ wọn ni àwọn ẹni tó pé lórí lẹ́nu bẹ́ẹ̀ wá ti fẹ́ mọ̀ pé bóòlù yẹn ti ya olórí ibú sí mọ àtúkọ náà sọ àwọn àdébàtí níbàtí dégéni níbàtí bẹ̀rẹ̀ náà sẹ́yìn òní. àmìwá wọn lọ sọlá onílàtà tó bu àtàlẹ ẹ má yẹ máa dọ́nà sọ àlà mi kọ́ wa jẹ́ ní ináàbù ni ẹni mo fi ẹni sẹ́yìn níwà lọ rẹ̀ fojú bọ́ra làwọn á ń fakọ̀ áhàdùkù nítorí àkókò ìdá àbá sẹ́yìn kọ̀ọ̀kan yín bá ṣiṣẹ́ tó jẹ́ tó tó náà wọ́n dàbí òkè ewúdù tó wà nù mọ̀jídé tó ti ga tó pé góòdù tó tó òkè ewúdù lè yẹ tẹ́ tó ní ẹtúndú ọ̀nà tọ́lọ́ mọ̀bálága mo da ahàdí wọ́n àdé ṣe múlù dàbí rẹ̀ tàkàtì ìṣèjì ìṣèjì àbí bá ná ẹni tó ìṣe tàbí tó bá ná góòdù tó yà dídí òkè ewúdù kò yẹ tó ti sọ àbá. sábà tó fáyìn asọ àlí ọlọ́jọ́ tó lókọ̀ kéé kábọ̀ abẹ́ o ò lókọ tí ò mọ̀ tí ò jẹ́ kankan ọ̀ alẹ́ ló ní ìtakùn mọ́ àwọn àbẹ́ ìtìsẹ́ tó nílé yọ ọ̀wọ́rọ̀ takùn mọ́ tó ń lo oúnjẹ ìlànà ẹ̀mọ̀ tí mo mọ̀ títí fún àtàkìrì kọlu ẹ máa àbá àkàmọ̀jẹ́ ẹ máa bá tún náà kọ́ ìsìn kábọ̀ ọ̀sán sọ̀hábà ṣùgbọ́n ẹni tí ò dákàmọ̀ làyà kó áhù mi gbó èyí máa lárú àjọmọ̀ kò mọ ọwọ́ tí ìgbúpa nígbà tó àti gbogbo ẹ̀ bá labalà náà ẹ máa pè sí lẹ́nu rẹ̀. ṣé ìwà fẹ́ kí kámọ̀ ló kámọ̀ ló ṣe kí wọ́n ká mọ̀ wọ́ kọ́ máa tó afọ àfọ àbàlí kẹ́kọ̀ọ́ á mọ̀ wọ́. bẹ́ẹ̀ kọ́ máa ti nǹkan ara nù mí pé òun kọ́ ni àǹgọ̀ nǹkan ni òyìn ẹ̀dọ̀ dá o ó yá ju ibi tó wà ń lọ lọ. sẹ́fọ̀ yẹn ti ń wo lọ́dọọdún ọ̀gá àti mọ̀ mi. ìwọ ni o ìdí ò bá mu ni. ilé ẹ̀ máa yọ àwọn tó yẹ pé ní ọlọ́run ọba sùmánù àtàló gbà wọn lẹ́nu lòun yọ́nú sí wọn ìyẹn lọ́rọ̀ ṣé àfi burú láàrin ọkọ̀ àbàgbà ewu tó ṣẹlẹ̀ sínú àbìbàlìkà tó ẹ pàdé mi fẹ́ lo ogun kan àbíbí kí ilé káwọn èèyàn mọ ibi tó ń fẹ́ lọ ló kàn máa jẹ́ náà sàábà ló ṣe sáwórí àfọ́n pé à ń fẹ́ lo ogun kan nígbà tí lòdì ní sọ ìjọba nìyẹn lè gbẹ́ lómi ló ká àwọn ilé ìwọ̀n gbúdú lé wọ́n lè lọ àbí kó lọ́rẹ̀ẹ́ lẹ̀ ṣùgbọ́n ilé yìí padà rẹ̀ sínú àlùbàgbà ó dẹ̀ rẹ́ńdẹ́ fáwọn ará mọ́kàtà ní ẹ̀kọ́ à ń kó gbogbo ẹ̀yìn fámìlì ní ẹkún lù sáǹtì jẹ́ kéde wọ́n sì fi ìkànnì ara yẹn kan tó lọ ìlú mọ́kà ìyẹn náà ó lọ márùn-ún kọ́ wa lọ ọlọ́run àti àdébìkẹ́ ìkẹ́kẹ́ ń tẹ̀lé àdébìkẹ́ wa àti ẹnìkan náà sáábà ìrora bí àlìkìdáàbì ní ọ̀là àtúwàtò àwọn àlùkò arábìnrin kan ní kọ́nà mọ́kà lọ ẹ lọ́ba ìkẹ̀kẹ́ wà lára arábìnrin yìí dínà pé kò sí aláàlọ́wọ́ ni kò sí ẹ máa wo ìgbàgbọ́ tó sábà nílẹ̀ ní pé à ń yọnu sí à ń sábà tẹ́lẹ̀ yọnu sí ni o á ní wọn paro fẹ́ àdébí ò lè parọ́ sọ pé wọ́n ń sọ wá sọ káàdébí lọ́dún ìlè nílẹ̀ ẹ̀dá lọ́tọ́ gbàgbọ́ á lè ní nǹkan yìí máa wà lára rẹ̀ ànábì ò ní parọ́ ìdárábìnrin àjọ tí ó wò tàbí nǹkan wà lára rẹ̀ ìgbà tó wá gbọ́ tí o ah, ní ọgbọ́dọ̀ lágbára o lórí ẹ̀rọ àlọ́ mú nǹkan ìjáde lóru tó dúró àwọn àmì tí arákùnrin yìí kọ́. nígbà tó lọ́dọ̀ ọ̀lẹ́bí tí wọ́n ní tí ń tọ́ kọ́ ni. àyọkọ wọn náà kẹsẹ ní lọ́wọ́ ní ẹ̀yìn ibùdó àbúrò ìgbà àti ọkọ à rárá o Ọlọ́run tàbí mi náà mo ń lé o ṣùgbọ́n ìjọ ọmọ ènìyàn ló gbé mi torí láàmì gbogbo ẹbí tèmi ló fẹ́ kù ní mọ́ńtà pa wọ́n tán. adínà sábà ah, ó ti ẹjẹ́ kọ́nu rẹ̀ kò o ìwọ ọmọ pé múnà rẹ̀ làlùtà yìí múnà tá a jọ lọ bá dàdí ọkọ bá dàdí ọlọ́run pé ní ẹ̀yin alàlùbádà ẹ̀yin alàlùbádà tẹ́ ẹ̀dí àjọbù yìí ìfàlù má ṣe ètò ẹ máa ṣe tó òun ìkọ́ni gàfà tó la. láyé àlejò gẹ̀ẹ́nu wọ́n wá délé ní wọ́n bá dọ̀là wẹ́yẹn tó tó mú nìyẹn o. sẹ́ni pẹ́ńtẹ́ bẹ́ẹ̀ yọ lùwọ́n lọ́wọ́ ẹ̀ tó rí bú. àwọn bọ́ọ̀lù ń ṣe ni mo ti kẹ́. anábì tó máa sọ̀rọ̀ ẹni yìí ń lè tó wà nínú ilé ẹnìkẹ́ni arákùnrin kẹ́lẹ́ lè fẹ́ pẹ́ ní Abdullah olóòlù lè fẹ́ wà wọn kò sí. gbogbo àlọ́ bá wọn wá mẹ́ta àtẹ̀rí àpò ọtún mẹ́ta àtẹ̀rí àpò bọ́lá tó dúró yẹn ni pé wọ́n ti ní wọn wá ìdílé àná ìbáwá láti máa pàmì ẹ̀lẹ́ni wọn ó láìsí àwàdà wọ́n àdìjọ́ kan mú dé. ẹnu ká tó mutí dáná tó òun náà tó ní àná ìdábẹ́ mọ ẹsẹ̀ pẹ̀lẹ́ àníbi ẹwọ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ iná òun yóò kíkó bá àwọn ọ̀rọ̀ fún la ó ní ìfẹ́ náà tó jíjẹ rẹ̀ nínú ọ̀sán abánu tó ti tó ṣẹlẹ̀ sí ẹ náà pẹ̀lú àwọn pé ipò tí náà sọ àbá wà ipò tó ga ni o làwọn fáfálà fún ẹ fi wọ́n ṣeré lọ́rọ̀ ọmọ nílé tí wọ́n tọ́lá gbọ́ àdídẹ̀ ti fẹ̀sẹ̀ nílẹ̀ pé àfọ̀hábà tó kú lù ìlú onídéédé gbogbo wọn àwọn kan máa pẹ́ ní àdídẹ̀ ẹ̀dọ̀ yìí torí pé sàádé kẹ́ tó wà ń bẹ̀ ibùdó tó kékeré náà sàádé yẹn olódò yìí kọ́ ọ̀lọ́gbọ́ yìí ilẹ̀ látọ̀ yẹn sàádé yìí lọ gbogbo sàábà onídéédé ni wọn torí pé kò tó wà yẹn ọlọ́run mọ mọ́ sàwọn lẹ́tà pé yẹ́pọ̀ ẹ̀ náà bá nàbí ẹ̀ kàyà kí ìpẹ́ra wa ẹ̀fọ́ra bí yẹn ṣe tún tó lọ́nà sálàf nínú àkídà ń lélàá náà ti gbọ̀dọ̀ tó. Ibn Umar ó ní gbẹ́gbẹ́ tó wà ní sọ́yìn Bukhari ó ní àwọn amọ̀ sọ pé tá ń lọ lájú láàrin ara wa láyé ànẹ́bí ó ní ẹni tó ń lọ tó síwájú náà ní àbàbà kiri kò sí ọ̀rẹ́ sọ fún bàbá mi. lẹ́yìn náà Umar lẹ́yìn náà Usman pẹ̀lú àti ń tọ́ ọ ibn abiy awo sọ pé nínú kairo nas bada muhammadin abdullahi inú sọ̀hábà lẹ́yìn من ni wà fi rọ́ọ̀ kúndìmá ṣe àwọn mínísítà rẹ̀ méjèèjì wọlé wọ̀dí ẹ̀ méjèèjì tó wájú náà lábàgbà sí umar kuma usman arja ètò tẹ̀wọ̀n ti kẹta ní kíni usman wàrọ̀ bí ruhu kairo ìbàrí yàtọ̀ bàdàbọ̀ ẹnu ajẹ́lẹ̀ kẹ́ni tó tún lọ́lá jù ní aliyu khalifu lẹ́yìn bilhairi mọ̀nàkọ̀ àmì ẹlẹ́kẹ̀ ní kódà nínú àkídá nínú àjàmọ́ ọ̀ tó gbọdọ̀ títò tó gbogbo ọ̀sán àmì ìlú ògùn gangan o mo nífẹ̀ẹ́ wọn gan ṣùgbọ́n ẹ̀rí pé umaru akínni umaru nàbà bàbá bá wà kìlì bíi nàbà tó ọ̀gbìn níbi díà títò yẹn lásán ó sọ̀rọ̀ lórí níbi díà torí pé tó wà nílẹ̀ fáwọn ẹni tó wá dúdú lé lórí tó jẹ́ àkídá àwọn sọ̀hábà ni wọ́n ti dé kíní tó ti dàrú ẹ̀rí pé lẹ́yìn tí ò bá mu ní. àbí lẹ́yìn ọmọ ọ̀kan yìí dájú kó mọ̀ yókù dájú máa bóde tó ní pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn kùlàfà mẹ́rẹ̀ẹ̀rin láàbọ̀ ìkẹ́kọ̀ọ́ gbọdọ̀ làwọn láàánú lẹ́yìn ẹ ló kọ àwọn àtàràtú àwọn mẹ́fà yókù náà fi jẹ́ mẹ́wàá àlùbọ̀bà sàrún náà bèjì jáde tá a fún ní ìrora àdìjẹ́ náà ní abrahamani mun awo sọlá àtúntò òbẹ́dọ̀lá sàìd bin zayd sàìd bin abdul akọ́s àti ókè yẹn kan وقال ابن صالح جراح أبو بيت عمرو بن جراح gbàgbà mẹ́wàá alùpùpù ni pé bí wọ́n ti tó ìlànà ìgbọ̀dọ̀ tó bẹ̀lẹ́ ti yá burú tẹ́lẹ̀ ìfẹ́ máa dálẹ̀ láwùjọ wa ó ní ibi kan àyẹ́ máa ń ṣí mọ́ ní àbúrò náà ti dúró àwọn ìyẹn wọ̀ lọ́wọ́ àná alùpùpù pé ìlànà burúkú ní àtọ́rin bákan náà tọ́jú bá wọ́n gbé bẹ́ẹ̀ náà àwọn ṣíà àwọn ṣíà ṣe pé ẹni ìfi ni wọ́n nítorí ká máa gé fún àfàhàlà ní ká máa ṣàdúrà fún ọmọ ẹ ṣépè fún ẹni bàbá wọn ròyìn àfàhàlà tán nínú sọ́ọ̀tù hàṣì ròyìn ara mọ́tò ròyìn ara mọ̀dínà ọ̀rẹ́ni wà lẹ́dínà jáàwù mi bá dìde ẹ̀wà náà tán wá lẹ́yìn wọn ìyẹn mi àti wọ́n wí yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ọlọ́run forí jì wá forí jì nílẹ̀ nínú amọ̀nù amọ̀nì àwọn tó ti lọ́kàn ní kínníkínní lọ́kàn kò lè lẹ́gbà láti yá láíláí lórí kò ní nílànà wọn káwọn ní kínníkínní wọn lọ́kàn gbogbo ọjọ́ ní ní ní ní ní àwọn sọ̀hábà ní ọkàn wa kí ó wọn sí wọn ẹ̀rí náà àwọn tí wọ́n tó rọ́ọ̀lù lé lágbàáyé wọn náà ní arákùnrin táwọn ṣẹ́yìdù kótó tí ó ti papòdà ẹ̀rí bá wọn ẹlẹ́gbẹ́ wọn mú ṣẹ̀yìdì làwọn pé ẹni tó kúkú ṣẹ̀yìdì ẹ̀rí ṣẹ́yìdù kótó tí táwọn sọ yìí wọn náà bẹnu àtẹnà sọ̀hábà ó gbà pé ọ̀sán ìjọba rẹ̀ fájúwà ní dídáàbò ní yíyà pé ààyè tó sílẹ̀ ni ìjọba ẹni tó wà ń bẹ̀yẹ òwò tiẹ̀ ẹgbẹ́ yìí lẹ́yìn ọmọrù ti àmì ló kù pé táìmù tí súnmọ́ mi kọ́rọ̀ ìtìlá yìí bàtà òwe ti tẹ́lẹ̀ ilé ẹgbẹ́ sọ fún bọ́ọ̀lù tó àwọn ẹlẹ́gbẹ́ yìí fi náà ṣe kó ṣe kótó tẹ̀sí rẹ̀ náà bẹ́ẹ̀ lò ìwé rẹ̀ ti tíráfẹ́ẹ̀sì lóyìnbó káàkiri ó nílò yìí tẹ̀sí rí ẹ̀rí ọmọ kàfárà àwọn èèyàn ìròyìn làwọn àtẹ̀sírò àti ìkíra padà lórí yíyí tẹ́bí tẹ́yẹ tó lè káàkiri tẹ́ bá rí àwọn èèyàn bí sẹ́ni ní pé ọmọ tètè èyí kéde níìsì ọ̀pọ̀lọpọ̀ máa ní ìbáṣepọ̀ mọ́ àwọn ìdíra rẹ̀ ìròyìn tó tún burú tó ní ó ní àkéde àkọ́jọ ní àfọwọ́ àfọwọ́ náà ẹ bá dọ́wọ́ tó kúlẹ̀ wà láwọ̀ á ah, ìró àkéde àwọn oníṣúbí tí àtọ́lẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ sọ̀kalẹ̀ sí ara gbogbo nǹkan ṣùgbọ́n tá a fẹ́ lómi ni pé òun yẹn sá

ẹni pé ọ̀dọ́ kan jẹ́ onínú fùfù ní ìfarabalẹ̀ wàhánùlá gbogbo olùkẹ́lẹ́ ìlú tó wà nù síra rẹ̀. à ń pele lọ pé káyọ̀ máa rí àwọn àfa súnà ní oníke tàbá lábòsí tí tó bá jòdòdó yẹ ká sọ fúnra wa táwa náà bá fẹ́ wà lórí ìlànà táwọn ẹni ìṣíwájú wa táwọn tí àdìsírí kọ́tù nàìjíríà tí wọ́n wà yìí kọ́lọ́mà tó wọn wá tààlà yóò ṣe rọrùn fún wa àkídà wa kọ́lọ́mà tí ó bá wa tún tún ṣe kí ó má bàa jẹ kí títí má bàa jẹ ọlọ́run má jẹ kí àdèdè jẹ kánú wa múra síra wa káwọn jìnnà sáwọn àfẹ́sìn ẹ̀rí nínú tí ò yẹ kéèyàn fi ṣeré lọ́rọ̀ ìjókòó tàwọn ìd ẹ̀ka mi yókù náà ṣeré o ọgbọ́n mi yé gbọ́dọ̀ tàbí tó bá ti láàyè gbogbo yókù náà láàyè ni o tọ́ba ní tọ́jú àbẹ́rẹ́ nìkan lè lè kó dúró déédéé lọ́wọ́ ibi tí ó ti wọ́ wá ọ̀rọ̀ àdìsọ́tẹ̀ náà gbogbo àlámọ ìyẹwò àmì ọ̀rọ̀ ní sẹlẹ mi sọ tí ó mọ ẹmí ẹsẹ pé ní yóò múra dára ó náà ìka ilẹ̀ tí wọ́n sùn lé ẹni ẹsẹ àpàdé ilẹ̀ báwo bùrọ̀dá lágbájá ilẹ̀ ilẹ̀ akófin búra yóò fi mọ àìkú tẹtẹlẹ wọn ni àmì àwọn ọ̀tá àdúgbò tó lọ gbogbo akíkọ̀ àtàkéjì wọn látàní ìkàlẹ́lò àlùbá ni ìkàlẹ́lò ṣùgbọ́n àti ni àlùbákídàpọ̀ àti àkùnrin ìkàlẹ́lò àtọ̀ àfi ká gbọ́ yé ká máa tún fún ní sọ bí òkúta náà àtúndà ni ẹnìkan bí ọ̀rọ̀ na jọ máa ń jọ ní àti ìbẹ̀rẹ̀ tí mo ń dá lẹ́nu ẹ̀kú bọ́ mi ẹ̀dùn dà ìmọ̀ràn wúrò fi lé alimọ́nù ahmed ọlọ́dún mẹ́jọ fi nígbà tí ẹ bá yé tẹ́bá níbẹ̀ náà kọ́ bá kiri àwọn òbá dá wọn tẹ́bá lókè náà máa tóbi lábúkọ́ bọ́ débi ìjẹ́ yìí o kọ́kọ́ kọ́ nínú ó ṣe gbogbo ẹ̀ ó lè wá bẹ́ẹ̀ la foundation tí ní òdúró kọ́nà wa tó wọn wà lálákúta nù wa dájú táwọn àfa ṣe ìsàlàyé àwọn ọ̀sẹ̀ ìmọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ kọ́nà wa tó dáhùn ẹ̀kún wa àtúntò gbọdọ̀ ṣàlejò wa fún wa sàmà ẹ̀ka yọ̀ ẹ̀sìn olóògùn ẹ̀rù kó bá wọn fún àwọn ẹ̀sìn ẹ̀rọ lórí kó bá tí akọ náà kọ́ ọ̀rọ̀ tó kó bá dáadáa fún wa tí ó kúlẹ̀ bá kó kó bá fún ìṣàkóso ẹ̀jọ́ wa ọ̀sọ́dọ̀ bá wọn fún àwọn aláàbí ìlànà